ìwà ìbàdàn ló tún gbẹdẹ pẹ̀lú ètò rabandẹ pẹ̀lú ètò kàńtà pé aráyé àwọn máa ń gbádùn rẹ o gbẹdẹmú ká. ìdílé aláyọ̀lẹ̀tẹ̀ pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ ní ìyá ìbàdàn náà ni lókùnrin sórí ètò ní ìtura ìdílé aláyọ̀ tá à múra fún yín lọ́jọ́jọ́ monday àti ọjọ́jọ́ jímọ̀ láti aago méje alẹ́ náà là ń mú tò wá ó yà kọ́ kan kájọ gbẹ́dùn ètò tèmi á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ máa gbádùn ẹ̀ lẹ́mọ́. What do I need to ọjọ́ monday àti ọjọ́jọ́ jímọ̀ láti aago méje alẹ́ náà la mú pè wá nílẹ̀ àtọ́kùnrin lórúkọ tìbílẹ̀ kan kájọ gbẹ́dùn òkè tòní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ máa gbádùn ẹ̀ lẹ́mọ́ọ́. I'm gonna ìwọ̀n tá a mẹ́rẹ̀ẹ́rì

máa ti ń gbẹ́nu ìmọ́lẹ̀ ṣọlá. lè ṣògo ìwọ ni pátápátá ọlá ọba tí jẹ́ porogodo ògo ìbà rẹ ká ayé lọ́lọ́wọ́n ọba mi ti ń bẹ àtúndélé ayé tó bàbá mi tún ń bẹ síbẹ̀ kò sẹ́ni tí a lè fi owó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè bá ọ dọ́gba Elédùmarè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sọ́mọ̀ bí ẹni taṣọ àràmọ̀kà ńlá tí bàgbà lẹ́rù òṣùbà rẹ̀ ńlá ọlọ́wọ́n ọba mi tó ka táyé tó ta káde ọba mi tó ta ká gbogbo àgbálá ayé ìbà ìbà náà ni wọ́n mọ fòníjú lọ́wọ́ Elédùmarè ọba ìwọ ni kábíyèsí ọba tó mọ rí ènìyàn ọba tó mọ̀ ṣe ẹ̀dá alámọ̀ tó mọ rí ẹ̀dá ọba tí mú ẹrí ọmọ dáfẹ́dáfẹ́ ìwọ ni o Olódùmarè ọba mi ti ń ṣe ohun gbogbo lódùlódù. Thank you.

ṣèlérí rẹ̀ tó sì múṣẹ́ nú ayé wa ìwọ yìí ìkẹjọ rẹ̀ ṣe àjọǹdágbére fúnra wa lórí ètò yìí àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba kó tún mú wa padà wá láyọ̀ àtàláfíà ǹjẹ́ ẹkú lẹ́mọ̀ iná làákàrà lẹ́ẹ̀rẹ̀ wà láàkérò ọ̀nà ẹkùn jọ́ méjì jọ́ mẹ́ta náà láàkérè ni bó bá tó jọ́ méjì tààrí rẹ ni kọ́ńbọ́ ẹkú àlejò mú gbòǹgbò ọ̀nà ẹkú àlejò ẹsẹ̀ ẹ̀mọ̀ fún àlejò mi lórí ètò lónìí ẹ̀mí ọmọ yín náà rèé o màá ní ẹ̀mú fojú pòjú ẹ̀mú fojú pòjú omi torí pé tòlójó tòlójó ọ̀tọ̀ lójó wọ́n fún ọkọ̀jọ́ ra wọn ìyàtọ̀ ń bẹ ń bẹ gédégédé ọ̀tọ̀làṣà ọ̀tọ̀làṣà ọ̀tọ̀làṣà gbogbo ẹ̀ náà rèé ọ̀fọ̀ ọkọ̀jọ́ ra wọn ni ǹjẹ́ ìwájú báyìí náà ló ní gbẹ́dágí àgbàsàlẹ̀ báyìí ló ní ọ̀wù ọ̀wù ipá ìpẹ́jú báyìí náà là á láàfin làbọ́ bá ti kọjá àbẹ̀ ti mú nǹkan míì lọ́nu mọ́mọ́ kí yín nínú ilé níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí wípé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ṣáláàfíà náà ni mo tún bá yín lórí ètò fún tòní. ọwọ́ dáhùn tó dá ìmọ̀ dúró tó gbé ìmọ̀ ta nínú ilẹ̀. iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára bàyídá náà rèé tó fìdí kalẹ̀ sílùú London ìyẹn ní United Kingdom níbẹ̀ náà làwọn àyè tà ti ń dún tó ń dùn tà ti ń dàbí ẹ̀dùn tà ti ń rọ̀ bí òwe èmi kì í ní tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí n tológun tológun tọ̀wọ̀tọ̀wọ̀ tòǹdó tòǹdó tàkúrẹ́ tàkúrẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ ti ń Europe pátápátá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí ṣé dáadáa ni mo bá yín o ara ò lè bí ọ̀dẹ̀ ọ̀dà bí o ṣàlàáfíà náà lẹ́wà nù lẹ́tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí ẹ̀kú lé lónìí onímọ̀ ni ọjọ́ ajé ọjọ́ Monday bíi ọjọ́ ajé bí yorùbá ti pé ó ní lọ́jọ́ monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún 2018, eighteen bá a bá ní ká wò ó tá a bá mú sàkóso tá a ní àmúsàkó tá a bá ní ká mú ẹ òní náà ni monday tó kẹ́yìn nínú oṣù kẹwàá ọdún twenty eighteen alúpàlọ́wọ́ ọlọ́wọ́ bá tó jẹ́ ká bẹ̀rẹ̀ oṣù yìí láyọ̀ àtàláfíà àtúwárọ̀pin rẹ̀ náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ alihamudulilayi rọ̀bì alami náà là ń ṣe fọ́lọ́wọ́n bá mi tó tún jẹ́ kí ẹ̀mí wa kórí parí oṣù yìí. ẹni tí mo fẹ́ jọba tó wù kò jẹ́ ọmọ yín ọ̀rẹ́ yín náà níbẹ̀ lórí ètò yìí ìwọ náà ló lè ìyá àbàdàn yín náà rẹ̀ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcast unbeatable ìyá àbàdàn yín náà rẹ̀ wọ́n náà ló ní pírẹsidẹ́ǹtì ayín rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ajú ọmọ yín rèé tìmọ̀ pàṣíwájú bàbá ajímọ̀tara ẹ̀jẹ̀ wà fún gbogbo UK èmi náà rẹ̀ àjọ kí adé lèmi dé èmi lọ́mọ àgàn bèlè ọmọ àgàn òbí dúdú ẹ̀gùn létí ẹ̀yìn ọ̀bọ kàrẹ́ ìyàn funfun ọkà balami ní ìjọ̀jọ̀ mi lọ́mọ sápà lé ń pètò ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo ara ti gbogbo ara lókè Ìbàdàn ní Olúyọ̀lé náà ni mo ti ń kí yín o ẹ̀mí lọ́mọ Ìbàdàn májàmájà tẹ̀ kára àwájú lẹ́rú ẹ̀mí lọ́mọ jẹ̀gbín jẹ̀kára wọn máa jẹ̀kara ń fọ́rí mu ìlú àjọ ìlú àná ìlú àjàyí olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun ìlú ìgbígúnlẹ̀ àgbàlá ògbígúnlẹ̀ jọmọ bá bẹ́ẹ̀ lòmíì lọ èmi lọ́mọ agbẹ́ sásámọ́sá ọmọ agbẹ́ àmọ́yà ìbàdàn ọba ní sọ̀rẹ́ ẹ̀mí lójú ogun èmi lọ́mọ ọ̀bọ ṣòkò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà lábẹ́ ọba wa kábíyèsí olúbàdàn àkànmú ajé ògúngúdú sọ̀wọ́ àkábíyèsí kàdé ọpẹ́ lórí o níbikíbi tí ẹ bá ti gbogbo yín pátá náà ni mo kì í nínú ilé gbogbo yín bàbá bàbá ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin àáfà ńláńlá wòlíì ńláńlá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá náà ni mo kí wípé ẹ̀kú dédé àsìkò yìí ọlọ́run ọba yóò jẹ́ kí a rí ajé jẹun ajé yóò fi lè wá ṣe bùgbé gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátá náà ni mo kí gbogbo ẹ̀yin ọmọléèwé mo tún kí yín pé ẹ kú ìpadàbọ̀ sí ẹnu ẹ̀kọ́ yín fún ti ìsinmi ọ̀sẹ̀ kan ráńpẹ́ ẹ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mú wọn padà sẹ́nu ọ̀kan wọn láyàtọ̀ láfíà àṣeyọrí báyìí náà lọ́lọ́run ọba yóò jẹ́ kí gbogbo wọn ṣe lẹ́nu ẹ̀kọ́ wọn mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nínú ilé pé ẹ̀kú iṣẹ́ òní ẹ̀kú àtàárọ̀ kó o lọ́wọ́ iṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ ń yá ṣọwọ́ ń yá o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba tó tún wá rí Monday tó parí oṣù kẹwàá lónìí láyọ̀ àtàláfíà ọlọ́wọ́n ọba tí ò jẹ́ kí wọ́n bá bàtọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ilé èmi àti kò já rògùn àkáwá lórí fẹsẹ̀ ìjọlẹ̀ ẹ oúnjẹ táwọn míì jẹ tó jẹ́ wípé olóró wọn lọ́rùn àpàpàǹdodo ó lèmi àti yín jẹ o tààtúnbẹ̀ lókè pẹ̀ ìrìn táwọn míì ìrìn táwọn àti ẹ̀tún ti rìn jù bẹ́ẹ̀ lọ òun lẹ́lòmíì mọ̀ rìn tí ọ̀padà wálé mọ̀ èyí náà tọ́pẹ́ ojú ọpẹ́ lọ́la fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba fún oore rẹ̀ lórí wa ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè ọ̀sọ̀kúlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ pátápátá náà ni mo kí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ti ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí gbogbo yín pátá pé ẹ kú dédé àsìkò yìí ẹ kú iṣẹ́ òní ẹ̀sìnkú àtàárọ̀ ọlọ́wọ́n ọba yóò jẹ́ kí gbogbo akárèrè jẹ ẹ̀tọ́ yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá òun náà ló tún gorí afẹ́fẹ́ láti lè ṣe wa ìbílẹ̀ rédíò ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí túnì rédíò ẹ láǹfààní láti máa gbọ́ wa ńbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ bá ti dáńlódù túnì ẹ lórí play store àbí apple store yín ẹyẹ sáàtì fún ìbílẹ̀ rédíò ńbẹ̀ kétékété báyìí náà lẹ́mọ̀ gbọ́ wa lórí facebook wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lórí lórí page wa ìbílẹ̀ rédíò and television ẹ mọ̀ gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́sìn mọ̀ wò wá live and direct lórí ètò wọ́n tún ti dáná àánú lónìí wà láì òní yóò tún dùn yóò lanu yóò láti kẹ yóò tún fa láǹtà dání ẹ já wọn jọ wá nǹkan fìdílé gbogbo ẹ̀yin silent listeners silent watch our pátá náà ni mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ti ń bẹ lórí ètò mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò tòní ẹ já jọ mọ́ bá wọ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ná torí pé ẹni tó bá lọ báyìí ọ̀nà lọ́ba kú wọ́n ń bọ̀ ná. olùwà ti wá sókè láyé adúgbò ẹgbẹ́ tí gbé wá sókè pé wọ́n lè fún lábàá ń bẹ̀rẹ̀ kábíyèsí rẹ bàbá méjì ọba tó fi múlẹ̀ ṣàṣọ̀bùrà kábíyèsí rẹ olúwa aláàbò nílẹ̀ ló ṣe ní ọba ọlọ́run tí mo kó dúró ẹni tí mo gbọ́ ọdún nílé kábíyèsí rẹ ọlọ́run. bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ́wọ́ ọba mi ọba tó fìmọ́lẹ̀ ṣàṣọ̀bùrà bá lè fọ lọ́wọ́ bá mi wé kò sẹ́ni tó lè bá dọ́gba mọ́wọ́ kárí ayé wọn ò rẹni tó dàbí ọlọ́wọ́ bá mi gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò yìí bàbá mi tún ní ọmọ àyàndòṣù mo rí yín lórí ètò ìyá mi mr becky ẹ̀ṣẹ̀wọ̀n àjùṣebútú wọn ni ẹ̀ ló mà ìyá mi bisola afẹ̀sẹ̀ mo rí yín lórí ètò ìyábọ̀dé clay jubil mo rí yín ìyá mi arẹwà àṣàrúkà mo rí yín gbẹ̀hùn o tóluwa ni ọmọ aláàfin ọ̀run mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi bisola afẹ̀sẹ̀ wọn ni ẹ̀kú ọjọ́ mẹ́ta o ìyá mi tolúwa ni wọ́n ní hello my sister ẹ̀kú ètò mà olórí ìyábọ̀dé tóyìn kọ́lá àbèjìdé ẹ̀ka àbọ̀ sórí ètò gbajúgbajà life mori rí yín o wọ́n ní ọpẹ́ ní fẹ́lẹ́dùnmá ìyá mi tolúwa ni títí láyọ̀ pẹ̀lú mi ògbólàbí ẹ̀ṣẹ̀ baálẹ̀ ọ̀gbẹ́tẹ̀dó ẹ̀ka àbọ̀ sórí ètò yìí lẹ́yìn náà bá ti ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa bá mi ṣíà fídíò yìí ẹ ṣíà rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kájọ mọ́ gbádùn ẹ̀ ìyá mi àbẹ̀kẹ́kẹ́ ìlé mórí yín lórí ètò abdulgelil abdulrasheed bàbá mi mórí yín o wọ́n ní sàlámù àlékún mi àlékún sàlám bàbá mi ẹ kú ọjọ́ méjì bẹ́ẹ̀ lẹ́sìn kú ọjọ́ mẹ́ta ẹ kú dédé àsìkò yìí níní ọlá bákàrẹ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò gbogbo yín pátá náà ni mo kí fatoki adébáyọ̀ mo rí yín o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà fídíò yìí ẹ ti mọ̀ pé lórí ètò yìí ìpele mẹ́ta náà la ní ti ṣe abala mẹ́ta lórí ètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí bẹ́ẹ̀ la ní abala ìdílé aláyọ̀ a sì ní abala àṣà àti ṣe yorùbá níbi tí a ti máa ń fi àwọn ìtàn lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a mọ́ fi ń dára wa lára yá tá a sì mọ fi kọ́ra wa lọ́gbọ́n lórí ètò yìí àtijọ́mọ gbádùn ẹ̀bùn wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni adégbèlú twins náà ni mo fi ṣíde ètò tòní tí wọ́n pè ní tí wọ́n pe àkọ́rẹ́ rẹ̀ ní arúgbó ọjọ́ arúgbó ọjọ́ náà lélẹ́yìí. àwa ti mọ̀ àti mọ̀ àti mọ̀ ìyàgbé àwa ti mọ̀ àti mọ̀ àti mọ̀ ìyàgbé àwa ti mọ̀ àti mọ̀. Jésù ṣe ìgbẹ́ ọ̀tá máa ń jábọ́. Bàbá tí Jésù ṣe ìgbẹ́ ọ̀tá máa ń jábọ́. ṣe bàbá tí Jésù ṣe nìkan tó máa ń lé bàbá tí Jésù ṣe nìkan tó máa ń jábọ́. lórí ètò tòní abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ń ṣe ra létí lórí ètò tá a ti máa ń fi àwọn ọ̀rọ̀ kan ọlọ́kan ọ̀jọ̀kan tá a máa fi ṣíra wa létí bẹ́ẹ̀ bá wọn ju aago yín aago mẹ́jọ náà ló ti kù ṣẹ́jú mẹ́ta dínlógún ní orí ètò báyìí aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́tàdínlógún ẹ̀yẹn nílùú UK wọ́n mọ̀ wípé aago wa àti ti nàìjíríà ó ti yí padà báyìí àwọn nàìjíríà wọ́n ti fi wákàtí kan wọ́n ti fi jù wá lọ báyìí mo kí gbogbo ẹ̀yàn ọmọ lọ́jọ́ bí gbogbo ẹ̀yàn ọmọ oṣù October mo kí gbogbo yín ẹ̀yin tẹ́ ṣe ọjọ́ bí lánàá ẹ̀yin tẹ́ ṣe lónìí àtẹ̀yin tẹ́ tó ṣe níjọ́ méjì òní tó ṣù ó fi parí gbogbo yín pátá náà ni mo kí mo ti kí gbogbo ẹ̀yin tẹ́ ṣayẹyẹ lópin tẹ́gbéyàwó ni tẹ́ṣọjọ́ òbí tẹ́ṣèrántí òkú àgbà gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ṣe graduation gbogbo yín pátá náà ni mo kí pé ohun rere kò ní dásẹ̀ nínú ilé gbogbo wa ọ̀túnba olùyìnká wahid nurudeen mo kí yín o ọ̀túnba ẹ̀ka àbọ̀ sórí ètò tòní orí ètò yín náà láwàá yìí ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá. bàbá ti jẹ́ ọ̀dàlẹ̀ pọ̀rọ̀ lẹ́tẹ̀ sí mi ó ti gbé ní ẹ̀jẹ̀ tó tọrọ mọ́lẹ̀ lọ sí mi látẹ̀mí tó bá náà ẹni bá ti ń gbọ́dọ̀ sí wa ìyá náà lè rojú. torí mo ti mọ lọ́rùn bàbá lókè mo ti jẹ́ lọ. ẹ̀gbọ́n bá ní kò tún gbógun sí wa kò kò kò bàbá ìgbà. ẹni bá tún gbógun sí wa kò kò kò bàbá ìgbà. Bàbá tó àyàn bàbá tó àyàn bàbá tó àyàn. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ̀yìn náà bá wò ó díẹ̀díẹ̀ ọdún ti ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ dún ẹ jẹ́ ká máa wọ akọ̀jẹ́ ẹ jẹ́ ẹ dákun pàápàá àwa bá ń ní ìlú UK báyìí ẹ rí i pé a ti bọ́ sásìkò òtútù báyìí òtútù ọ̀hún ti ń mú kódà ó ń gbá yágiyági báyìí ẹ dákun dira dáadáa ká ọwọ́ ká ẹsẹ̀ wa òtútù yìí kò sí nǹkan tí ń ṣe lára ó alẹ́ kọlọ̀mùrẹ́là tó mọ̀ pẹ́rù lòún lù àwọn òtútù a sànyàn nínú egun yìí yọ wọnú bọ́gọ́ lọ báyìí ẹ jẹ́ ká dìrà dáadáa àsìkò tá à ń ṣí gẹ̀ẹ́lẹ̀ tá à ń ṣakọ ó ti kọjá àsìkò tútù ti dé báyẹn dápọ̀ ti dé ràbájìgà àti rẹ̀gẹ̀dẹ̀ fìn ẹ jẹ́ àdìra fáwọn ọmọ wa tí wọ́n bá ń lọ iléèwé ẹ jẹ́ ká fi rọ́ọ̀bù ra wọ́n nígbà àyà ká tún wọṣọ tẹ́lẹ̀ kó lórí pé a gbé aṣọ iléèwé wọn sí wọn lọ́rùn torí pé àwọn olùkọ́ ẹ mọ̀ wípé àwọn wọn àmọ̀ òtútù nílùú yìí pẹ̀lú wọn á kó wọn síta ni wọn nìwó lọ́mọ ṣeré ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dira fáwọn ọmọ yìí dáadáa torí ìgbà àyà àti àtẹ́gùn kò wá yọ àgbàlagbà náà lẹ̀ àtàwọn tá a dàgbàlagbà náà bó bá di ńgbà tó bá yá egungun yóò mọ sọ́yàn débi pé àmọ́ faromọ léegun ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ ká jìra dáadáa àsìkò tútù ó ti dé báyìí ó ti wọlé dé ká mọ̀ múra dáadáa ẹ ṣeun ṣeun ẹ̀yẹ èèyàn mi lórí ètò níbẹ̀ náà la wà yìí wẹ́là ọlá mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò lábala ọ̀rọ̀ ṣí ti kí la fẹ́ fi ṣíra wa létí lónìí ọ̀rọ̀ sí tiwa lónìí òun náà ni mo pè ní àdéhùn hmm. àdéhùn àwọn ẹlẹ́sìn kejì àwọn mùsùlùmí wàá máa sọ wípé àlùkàá wà ní ẹrù ọlọ́run ni àlùkàá wà ní táwọn náà ń sọ yìí àdéhùn náà ni àdéhùn ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀ ẹlòmíì a máa wò wípé ah, ẹ̀rí rí má sọ fún pé ìṣèlú ìbáṣẹṣe yóò mú mi sí ni. Ah. Ah, bí n bá ní mo fẹ́ ṣe nǹkan báyìí bí n bá ṣe mọ́ṣẹ́ yóò lọ́fọ̀ ọlọ́pàá mú mi ni ẹ mọ̀ wípé àwa èèyàn a yàtọ̀ síra wa ìrònú wa ìgbé ìkọkalẹ̀ wa ó yàtọ̀ síra wa gédégédé ẹlòmíì ibi tẹ́ bá ti sọ pé ṣe nǹkan fún nǹkan báyìí bẹ̀rẹ̀ gan lòun gòtẹ̀ ti gbẹ̀mí ẹ̀kú omi ẹ̀ gbogbo ó lè ṣó sì lè mọ́ ṣe jàre tóun ó tún fi gbọ́kàn kúrò bẹ́ẹ̀ pé hmm, mo bá ṣe é dáadéé bí ò sì ṣe é déédéé náà ni àmọ́ ẹlòmíín wà tó jẹ́ wípé ibi tí ẹ bá ti sọ fún wọn wípé ẹ fẹ́ ṣe nǹkan fún wọn báyìí tẹ́ ẹ ti gbẹ́mí wọn lé à látọjọ́ tẹ́ ẹ bá ti sọ báyìí òun lẹlòmíín ò fi ní sùn mọ́ ibi nǹkan tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ṣe fún yìí ibẹ̀ lẹ́mí rẹ̀ ó wà lóróró kò ní sùn kò ní lè jẹ kò ní lè mu àfìgbà tí ẹ bóyá ọjọ́ tí wọ́n bá dá fún pé lágbájá á ṣe nǹkan báyìí fún ọ lónìí tó bá tó rí nǹkan òun gbà báyìí ilẹ̀ mi rèé ó tó lọlẹ̀ ẹ̀yin wá worú àwọn èèyàn tí wọ́n rí báyìí ẹ wá wo kéèyàn ó ṣe àdéhùn fún wọn kí wọ́n sì gbé nǹkan ọ̀hún sẹ́mìí kó nítọ̀hún kó sì wá padà já wọn nítàn mọ́ bóò lẹ ṣe lérò pé yóò rí lára onítọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la máa ń ṣe àdéhùn tí àìmúṣẹ ẹlòmí ọmọ ní kiri èmi mọ̀ fi ń bá ṣeré ni àdéhùn orí ahọ́n lásán lèmi mọ̀ ń ṣe fún un àmọ́ ẹni tó ń ṣàdéhùn yìí fún bó òyìnbó ṣe lérò wípé orí lára rẹ̀ kí ni nǹkan tí wọ́n rò pé yóò mọ rò lọ́kàn ní àsìkò tó ṣe àdéhùn fún yìí irú ipò wo ló lérò pé yóò wà lẹ́ni tó ṣàdéhùn fún àmọ́ tí ìwọ rò lọ́kàn rẹ wípé ìwọ mọ̀ kan sọ tí ẹ mọ̀ ní o mọ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe fún un àdéhùn ó jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ wípé tí a bá ti mọ̀ wípé a lè ṣe nǹkan yìí ká mọ̀ wulẹ̀ fi ẹ̀mí èèyàn sí i ká mọ̀ wulẹ̀ gbé ẹ̀mí onítọ̀hún ká mọ̀ wulẹ̀ gbélé pé lágbájá wọn ó ṣe ọ lóore ah lágbájá mà bẹ́ẹ̀ wáṣẹ́ tamọ̀dùn màá ṣe nǹkan báyìí fún ẹ ah báyé báyé àtọ̀run bá lọ ìwọ nífẹ̀ẹ́ ìlèfẹ́ lòmíì ìfẹ́ lè wojú obìnrin mi mọ́ mi lè wojú ọkùnrin mi mọ́ ìwọ gan nífẹ̀ẹ́ àdéhùn náà là ń ṣe fẹ́ni yìí táde wọn ń bá wá kọ̀ tá a bá wá mú ṣe mọ́ kí lẹ lérò wípé ó lè ṣẹlẹ̀ sírú onítọ̀hún àdéhùn jẹ́ nǹkan tó ó jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ní kìmí torí pé àwọn kan wà tó jẹ́ pé wọn ò méré wọn ò méré bẹ́ẹ̀ ni wọn sì mọ àwàdà jábẹ́ ìtẹ́ ẹ bá ti sọ lẹ́nu jáde fún wọn báyìí kódà wọn ò gbà sórí báyìí gbogbo ayé ni wọn ò mọ̀ sọ fún pé lágbájá lòun ò ṣe báyìí fún mi tàmọ̀dún lòun ò ṣe báyìí fún mi ó sì lè jẹ́ pọ́nítọ̀ ọ̀hún ó ń tàn wọ́n ni tí ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wọn. àwa lè máa rò pé bóyá nǹkan bíntín ni pé ṣe bí kí n kàn sọ fún ni pé wò ó máa ṣe kinní fún ẹ àbí máa fún ẹ lówó máa ràn ẹ́ lọ́wọ́. àwa lè máa fojú wo pé wò ó tí mi ìbá kúkú ní ṣe kí ni mo fẹ́ jẹ bọ́lá bá rẹ̀ mí náà lọ́wọ́ ní í ṣe ni. àwọn kan sì wá wà tó jẹ́ wípé wọ́n ní nǹkan yìí lọ́wọ́ láti ṣe fún onítọ̀hún tí ẹni tí wọ́n ṣàdéhùn fún gan fúnra rẹ̀ mọ̀ wípé lágbájá yìí à èyí tí mo béèrè lọ́wọ́ rẹ̀ ó lè ṣe fún mi ó sì tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. àmọ́ ìwọ ti mọ̀ wípé ò ní ṣe nǹkan òun fún un ìjọ tó bá wá dá fún bí kò ń tọ̀hún débẹ̀ bí kí gẹ̀tìmánù ọmọdé ó wọlé tàbí bí kò gbé fóònù kò pe fóònù kẹ́ ẹ mọ̀ gbé fóònù mọ́ kẹ́ ẹ ti mú fóònù kẹ́ ẹ ti lù pa. àwọn míì máa rò pé bóyá nǹkan yìí àwọn fi ń dá èèyàn lára ẹni tí ẹ wá rò bóyá ẹ fi ń dá lára ẹ fi ń ṣèkà fún ǹjẹ́ ẹ mọrú èèyàn tó ń fúnra rẹ̀ jẹ́ ǹjẹ́ ẹ mọrú èròǹgbà tó wà lọ́kàn tiẹ̀ ǹjẹ́ ẹ mọrú àwọn èèyàn tó ń tọ̀hún gan mọ̀ ibi tóun gan fẹsẹ̀ ara rẹ̀ rìn dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn ẹ̀dá là ń gbà la fi kọsẹ̀ tá à ń tibẹ̀ kan àdánwò nǹkan kínkín ní báyìí ó ń lẹ́lòmíì ó ṣe tó jẹ́ wípé nígbà tẹ́ni tí tó ṣe nǹkan fún tí yóò bá gbé báyìí yóò bá sọ di fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí ni tó ń bọ́ wọn wá wò wípé kí lòun wá ṣe. àdéhùn lágbára àwọn òwe tá à ń kà tó jẹ́ ìwé mímọ́ Ọlọ́run àti bíbélì ni àti kùránì ni gbogbo wọn náà ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ wípé tó o bá ti mọ̀ wípé o ò ní ṣe nǹkan mọ́ wulẹ̀ jẹ́jẹ́ fónítọ̀hún bíbélì gan sọ ó yàn sàn kí wọ́n jẹ́jẹ́ ju kó o jẹ́jẹ́ kó o má san lọ. tá a bá máa ṣàdéhùn fún yàn tá a bá ti mọ̀ wípé a lè ṣíkà àdéhùn yìí wọ́n ń mú yàn sí wọ́n èyí náà yàn sí wọ́n ìfọlọ́pàá mú yàn lágbẹ́já ihun tó bèrè lọ́wọ́ mi èmi ni mo ṣàdéhùn fún àmọ́ báyìí báyìí báyìí ló ṣe rí sàn láàrin ajé nímú ní pẹ́kọ́rọ́ gbogbo ẹ̀ náà ló wà nínú ọ̀rọ̀ Yorùbá àwọn bàbá ńlá wa àwọn ọ̀yà ńlá wa nígbà náà àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ wọ́n ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ lọ lọ lọ ibi tẹ́ ẹ bá fi síbẹ̀ náà lẹ́sìn padà bá. lágbájá nǹkan tí mo ní í ṣe fún agbára mi ò ka èmi náà lérò pé ń lè ṣíkà àdéhùn yìí ni àmọ́ bí nǹkan ṣe wá rí lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní bínú ni bóyá tó o bá rí bòmíì lọ sá tàbí bọ́lá ọba sì ṣèyanu kó tó dìgbà náà mi lónìí béèyàn bá tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ ó tọ̀hún lè bínú ó lè faraya wípé à ẹ sì ti promise mi ẹ sì ṣe gbá ẹ̀yin náà lẹ́lẹ́ fún mi kíní kan ó wá sàn ju kí ọjọ́ tó dá fóònù tọ̀hún kó pé kó wá pe fóònù pe fóònù kí fóònù ó mọ́ lọ kó wọ́ ọ wálé ká mọ̀ ní àwọn ìsìnlẹ̀ wọ́n ti jáde àwọn ṣẹ̀ṣẹ̀ tìráfù báyìí ni irú ipò wo nírú èèyàn bẹ́ẹ̀ lẹ lérò pẹ̀lú ẹni tí ẹ ṣàdéhùn fún ó wà mo mọ̀ wípé ẹ lò míì níbi ìgbónaradé ibi tó ní ìgbónaradé gbogbo èpè tí bá ń bẹ láyé àtọ̀run ìwà láì ní ọmọọṣẹ́ ara àwọn nǹkan tó máa ń tírígà ìbínú náà rèé torí pé olówó gan fúnra rẹ̀ mọ̀ pé ìbínú ọ̀mọ̀ olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹlòmíì ó ti bínú kọjá ààlà láti ṣe nǹkan tí ò yẹ kó ṣe tọ́wọ́ òun kò wàá ṣe yóò máa wò báyìí pé ah òun kò mọ̀ pé yóò pọ̀ tó yìí ní nǹkan tóun ṣe torí pé wọ́n ṣàdéhùn fún wọn múṣẹ ni gbogbo àwọn nǹkan yìí ọ̀nà nínú ọlọ́run ọba kan ò dùn sí ẹlòmíì ó ti promise yín pé òun fẹ́ mú yín lọ bí iṣẹ́ òun ti bá yín ríṣẹ́ fẹ́ wáṣẹ́ fún yín níjọ́ tó bá ti di pé ẹ fẹ́ pè báyìí pé yá iṣẹ́ tó ẹ pè fóònù rẹ̀ kódà ẹ pè fóònù fóònù yín gan ọmọ gbóná ẹ pè pè pè pè pè pè pè pè báyìí yí fóònù ò ní lọ ẹlòmíì wà rè o kì í ṣe pé ẹ bá ràn lọ́wọ́ lọ́ọ̀dọ́ rẹ o ẹ ní ìdìrànlọ́wọ́ rẹ o ìtẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ ẹ̀yin fúnra yín lẹ ní nǹkan yín bóyá ẹ yá ni àbóbèrè owó lọ́wọ́ yín tẹ́ ẹ yá àbó bèrè kankan lọ́wọ́ yín lẹ bá yá tó jẹ́ pé ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ sí nǹkan yín tẹ́ ẹ tún fi ṣe inú re ni yóò wá ṣàdéhùn fún ah, ọlọ́run ìyá alágbájá ah, bí n bá ti lo kinní tọ́bẹ̀ wà láì ní wọ́n dá padà ẹ mi ah, bí kódà àwọn òní kí ó tutù bí n bá ti lò tọ́bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìmọ̀ gbẹ̀bọ̀ ẹni tó ní nǹkan náà wọ́n ní àdéhùn lẹ ṣe fún mi yìí ẹ dákun o bẹ́ẹ̀ bá ti lò tẹ́ ẹ bá ń dá padà o bẹ́ẹ̀ bá ti rówó yẹn dá padà fún mi wá á bẹ́ẹ̀ ni ọmọ fọlọ́ọ̀fà náà bì búra lórí àdéhùn lórí irọ́ ẹni tó tún wá ní nǹkan rẹ̀ nígbà tó bá wò wípé àsìkò ti tó owó òrí lágbájá kó dá kínní yìí padà ṣe é mọ̀ wípé èèyàn tó ní nǹkan gan atúmọ̀ tó padà jẹ̀bi atúmọ̀ tó rí àdánwò he lórí wípé tó ṣàánú nígbà tí ẹni tí èèyàn bá dòwò pọ̀ tí ò ládéhùn ẹ pé ẹ wà lọ ẹ ṣe gbá ẹ ṣàwo nígbà ò bá di pọ́ ti ẹ̀yá gan òun gan ní ìwà mọ́ sọ pé kí ló dé gan kí ló dé gan ẹ pẹ̀lẹ́ ẹ mà ńlẹ̀ ìyá olówó ẹ mà ńlẹ̀ bàbá olówó ìyẹn gbá kan ṣe gbá kan tó yẹ pé ẹlòmíì ò tún jẹ̀bi bọ́ǹdì ẹ̀ lórí nǹkan rẹ̀ tó yẹ pé o sì ṣàdéhùn fún wípé bí n bá ti lò tán ní ìdá padà àìmọye ọ̀rẹ́ nírú nǹkan báyìí náà ló ti túká ló ti dàárín wọn rú níbi àlè má déhùn ṣe tí wọn ti finú tán lọ́rẹ́ mi ò lè ṣe báyìí ọ̀rẹ́ mi ò lè dà mí ọ̀rẹ́ mi ò lè ṣe gbá sí mi oríṣiríṣi ọ̀nà làwọn ẹ̀dá là ń gbà yẹ àdéhùn tá a bá ní sọ́mọlàkejì wa àlùká wà ní ẹrù ọlọ́run òun náà ni àwọn mùsùlùmí pé tá a bá ṣàdéhùn fún yàn ẹ jẹ́ á gbìyànjú ká ṣíkà ẹ̀ bí nǹkan tá a bá tiẹ̀ fẹ́ ṣe ò bá tó bẹ́ẹ̀ tàbí tá a bá lè ṣe é sàn án láàrin ẹjọ́ ajé nímú ní pẹkọrọ ìtawulẹ̀ mọ́ wá pẹ́ táwọn pẹkọrọ káàkiri táwọn wá sáká ẹlòmíì ojú torí rẹ̀ yóò lu fóònù rẹ̀ pa ẹlòmíì ò ní lè gbélé kò ní lè súnlé torí pé kẹ́ni tó ṣàdéhùn fún mọ́bà wá bá ń lé torí ìkí wa ni ẹ jẹ́ àfẹ̀kan lọ ká sọ kàn ká sọ ń tá a lágbájá báyìí ni wọn èmú èèyàn sí wọn ìpààyàn lórí ẹ̀ àdéhùn ó ṣe pàtàkì ní ìgbésí ayé àwa ẹ̀dá ẹ ṣeun ṣeun mo kì í kàbọ̀ sórí ètò ìyá mi túnbọ̀ má ti mo rí yín o ọmọ làríkí àdé òní sm dẹ ṣeun ìyá mi mo rí yín mo súnmọ́ lára Rèbékà Àṣúbí Òjó rí yín o ìyá mi ẹ ṣé ẹ̀yà mi Eunice Ọ̀ṣúndè yìí wọn ni ẹ̀kọ́ ètò ìyá àbàdàn ẹ̀ ṣeun ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yà mi ṣẹ̀rí Adéwọyè Sàlámì ẹ̀ ṣeun ìyá mi wọn ni ẹ̀kọ́ ètò ìyá àbàdàn Tìjání Músíbà Òkúnlóyè ẹ̀ ṣeun ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátá náà ni mo rí ní orí ètò yìí báyìí náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ dápọ̀ ẹ mọ́ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ ẹ ìváìtì àwọn ọ̀rẹ́ yín náà rèé káwọn náà lè jẹ ètò yìí kájọ rí ọgbọ́n kan kọ́ níbẹ̀ bàbá mi abduljalil àwọn náà sọ wọ́n ní bẹ́ẹ̀ ni o àdéhùn òun náà là ń sọ̀rọ̀ lé lórí tá fi ń ṣera wa létí lórí ètò fún tòní pé àdéhùn ó ṣe pàtàkì àdéhùn ó ṣe kókó nínú ìgbésí ayé àwa ẹ̀dá torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò ládéhùn wọn lè sọ̀rọ̀ kẹ́ ẹ bá bẹ́ẹ̀ wọ́n bá sọ fún yín pọ́jọ́ òun náà bá yẹ dákun ẹ tó ẹ kọ́kọ́ sílẹ̀kùn ká kọ́kọ́ wò ná pé àṣẹ lóòótọ́ ẹlòmíì ò ládéhùn látàyè yìí títí dọ́run ni bó bá sọ̀rọ̀ fún yín báyìí bó bá lóun ń bọ̀ báyìí àfi kẹ́ ẹ tètè yá gbọ̀nà bíi tẹ́ ẹ bá ń lọ kẹ́ ẹ tètè yá mọ́ bá ti yín lọ torí mò ń bọ̀ rẹ̀ tó wí yẹn pé ó tún di lẹ́yìn ọ̀sẹ̀ kan àmọ́ gbogbo àwọn orú ìwà báyìí mo lérò wípé bóyá bóyá àwọn èèyàn bóyá àfarawé ni àbí ìwà àwòtọ́yàn ń kọ́ ṣe ni àbí inú ẹ̀jẹ̀ ló ti ẹ̀wà nítorí pé kò bá mi kankan yé mi àti ẹ̀rá wọn míì tó jẹ́ pé tí wọ́n ti ẹ̀sìn tó ṣẹ́pẹ́rẹ́ àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé tó bá sọ fún yín pé ìyá alágbájá ẹ jókòó ń bẹ̀ ń sọ́nítọ̀ wọn ò bá tètè dìde kó wá kó tètè bá rìn àjò tiẹ̀ lọ ó lè jókòó bẹ̀ fún ó lè jókòó bẹ̀ dọ̀sẹ̀ mẹ́ta tónítọ̀hún ò ní bọ̀ àwọn yìí wọn ládéhùn rárá débi pé wọ́n lè sọ̀rọ̀ kẹ́ ẹ gbà wọ́n gbọ́ wọ́n lè sọ̀rọ̀ kẹ́ ẹ tiẹ̀ tẹ̀lé nǹkan tí wọ́n wí bọ́ bá ní kí ẹ fáwọn onílẹ̀ bá fún wọn báyà máa mú padà wá ẹ ti gbàgbọ́ wọn àti ẹ̀mí mú kankan padà wá mọ́ irú àwọn èèyàn báyìí ṣé a lè sọ wípé bóyá ohun tó ti wà nú ẹ̀jẹ̀ wọn láti kékeré ni àbí bóyá wọ́n kàn wò wá náà wọ́n wò àwòṣe náà ní títí tó fi wá di mọ́líkì mọ́ wọn lára torí pé ẹ kò yé mi kí ọlọ́wọ́n ọba kó ṣàánú fún wa àdéhùn òun náà ni à ń sọ̀rọ̀ lé lórí kí láti ẹ̀ ń pè ní àdéhùn gan kéèyàn ṣàdéhùn kó mú ṣẹ kéèyàn ṣàdéhùn kó bọ̀ mú ṣẹ kí ni àwọn ewu tó rọ̀ mọ́ kí ni àǹfààní tó wà níbẹ̀ àti ìtókù díẹ̀ káàtó tó rọ̀ mọ́ nínú àdéhùn ṣíṣe ẹ̀yin èèyàn mi bóyá ẹ̀yin náà ní òye kan bẹ̀ tí ẹ fẹ́ sọ lé lórí ẹ bá mi gbójú wò ó lórí ètò àdéhùn kí là ń pè ní àdéhùn gan kí láǹfààní tó wà ń bẹ̀ bí kéèyàn fún ẹni tó bá ní àdéhùn tó jẹ́ wípé gbogbo nǹkan rẹ̀ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà kí láǹfààní ti ń bẹ̀ ń àwọn tí wọn wà á ládéhùn tó jẹ́ pé wọn à lè sọ̀rọ̀ kẹẹ̀bà bẹ́ẹ̀ kí ni ìdàkejì tó nínú fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe é ó lè mọ̀ mọ́ ṣàìdá tẹ́bẹ́ bá tún sọ fún báyìí ó máa ní ah, ẹ kí wàá ní iṣẹ́ torí pé òun ò ká sí òun ò kákùn kankan kí wàá ló lè ń bẹ̀ wọn ó wá wo ẹ̀yàjà rẹ̀ òun ò ká sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àmọ́ tó sì jẹ́ pé kò tó nǹkan kò tó nǹkan fìlà àmọ́lé rẹ̀ ó ti ń kù pẹ́ kí ẹ̀yin èèyàn mi kí ni a lè pe irú àwọn èèyàn báyìí kí là ń pè ládéhùn gan àǹfààní wo ní bẹnu kéèyàn ládéhùn àti àwọn ewu wo ló tún rọ̀ mọ́ nínú kéèyàn mọ́ ní àdéhùn ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ bójú wò ná lórí ètò mò ń bọ̀. àwọn ẹlẹ́nu àṣìṣe ilẹ̀ yorùbá abala àkọ́kọ́ lórí ètò náà rẹ abala ọ̀rọ̀ ìṣítí wa òun náà la wàyí pè ní àdéhùn kí ni nǹkan tẹ̀yin náà rí tí ẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ewu tẹ̀yin náà bá rò pé ń bẹ́ẹ̀ ń bẹ̀ nù kéyìn ń mọ̀ ní àdéhùn tàbí àǹfààní tó ń bẹ́ẹ̀ ń bẹ̀ fún àwọn tó jẹ́ pé ah bọ́n bá sọ̀rọ̀ kódà kẹ́ tó ṣẹ́jú pẹ́ báyìí ìyìn tí wọ́n rí ìyìn tí wọ́n sọ báyìí ó ti ṣe déédé àǹfààní wo òní ó wà ń bẹ̀ ẹ̀yẹ̀ yan ẹ̀ bá ń dá sí lórí ètò ẹ̀jẹ̀ fi ojú sùnùkùn wó fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ bẹ́ẹ̀ sì rèé ẹ lè pè wọlé sí ojú òpó lórí zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ fi pè wọlé fún àwa tá a wà ní UK àwa tá a wà ní Europe a lè pè wọlé sórí WhatsApp wa lórí plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni a lè pè sí fún nǹkan táwa náà bá ní láti sọ lé lórí ojú òpó ó wà ní ṣíṣí ẹ̀yẹ̀ èèyàn mi àbí àtẹ̀jíṣẹ́ yìí ẹ lè fi ránṣẹ́ àáká síta fún nǹkan tẹ́yìn náà bá rí sọ lórí ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ta ní kó lórí pé a bọ̀ sí abala kejì lórí ètò ẹ jẹ́ máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àdéhùn náà là ń sọ̀rọ̀ lé lórí àǹfààní wo níbẹ̀ nínú àdéhùn ṣíṣe téèyàn bá mú àdéhùn ṣẹ tàbí tó jẹ́ni tó jẹ́ wípé ó ka àdéhùn ó kà kún dáadáa àwọn tó sì jẹ́ wípé ah tí wọ́n bá sọ̀rọ̀ báyìí pé lágbájá ń ṣe nǹkan fún ọ ó ń tọ̀hún kó tètè ya rìn jìnnà tètè kó tètè wá rìn ọ̀ràn lọ́wọ́ rẹ̀ lọ síbòmíì irú àwọn èèyàn báyìí tí wọ́n ládéhùn tẹ́ pé Eh, wọn ṣe ọ̀rọ̀ wọn báyìí bá bá sọ ọ́ kéèyàn tètè yá tún sáré tètè ni eh, kí ni àwọn ewu tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà fúnra àwọn èèyàn báyìí ìwà yìí gan-an ṣàjogúnbá ni àbí àwọn tó ń wù ú ṣó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ni àbí ká sọ wípé àfarawé òun náà ni. Mojísọ́lá Mòríyìn lórí ètò Betty Fàdírẹ́pọ̀ ẹ wọn ní ètò ìyá àbàdàn tẹ́ńtìkì. Hello ìbílẹ̀ rédíò ẹ̀ máa ká lẹ́ni tí ń bẹ lójú òpó. Salamu alaikum. Yẹ́ alaikum salamu rahmatulahi wa barakat bàbá mi Abdulrasheed ẹ̀kú dédé àsìkò yìí o.

mo kílíkì sórí ẹ sórí bẹ́ẹ̀ yẹn mo kílíkì sórí bẹ́ẹ̀ yẹn mi wàá mọ wáìtì mi yẹn ní. ẹ máa tẹ ẹ máa ṣe notification yẹn ẹ máa tọ̀nù ẹ̀ hàn níbi ẹ̀gbẹ́ fídíò yẹn máa rí kíní àárò kókòkò bíi mẹ́ta mẹ́rin kan tẹ bá tẹ̀ níbẹ̀ á sọ fún mi pé kẹ́ ẹ tọ̀nù ẹ̀ hàn kẹ́ ẹ tọ̀nù ẹ̀ hàn sọ́dọ̀ tá a bá ti wà lórí ètò notification yẹn á máa wá sọ́dọ̀ yín. I do honestly mo ti ṣe òrùngbà mo tún ti ṣe lẹ́ẹ̀kan mo ti gbọ́ ṣá màá tún tẹ̀ kẹta. ẹ ṣeun bàbá mi kọ́lọ́ wọn ṣàánú ni àbí àwọn tí wọ́n á kí Facebook kí i gan ọlọ́run ó gbà wá lọ́wọ́ wọn. àmì ara ẹbí. ẹ ṣe bàbá mi gbogbo ilé ńkọ́ wọn. àlàáfíà ni adébọ́ fẹ́lọ́ ọlọ́run ọba ọba àlékè ọlá á túbọ̀ máa fún un ṣe. àmì àṣẹ ọlọ́run ọba àmì. yín kò ní kò ní kò ní dọ́gba ọ̀pọ̀lọ ní máa máa pẹ́ lọ ní ṣáàlà. àmì ọlọ́run ọba ìṣeun bàbá mi mo dúpẹ́. ẹ nípa àdéhùn tí ẹ sọ̀rọ̀ lórí ìsìn tẹ̀lé hmm. ká dá sí. ẹ ṣeun mo dúpẹ́. ó ṣe pàtàkì ó ṣe kókó. Hmm. àdéhùn gan-an fúnra rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àti bí àwọn afárá ṣe fi yé wa ẹ̀dá kan ni tọ́lọ̀ ń dà ó dájú láì ya ọ̀tọ̀ ara ẹ̀. Hmm, ẹ ṣeun bàbá mi torí ẹ̀rọ ìlàṣẹ mọ́fẹ́ ìyìn àǹfààní àwọn wòlíì lórí ètò ìdágbọ́n wọ́n tún lè tún bá wa fẹ́ fẹ́ ẹ kìíní tó múlẹ̀ dáadáa. báyìí mo rẹ̀ ṣe àdúgbò rẹ̀ ṣe rí ọlọ́run dá àdéhùn fúnra rẹ̀ ó dàbí èmi ó dàbí ẹ̀yìn ẹ̀dá ni ọlọ́run náà dájú rí ẹ wá rí gbogbo ìgbà tí a bá ti ń pè é ó máa wá á wá láàrin ibi tá a ti pè é ó dàbí pé èèyàn bí máa ń sìn ó pe ọmọ ẹ̀ ọmọ rẹ̀ máa jẹ hmm. ọmọ láti wá jẹ ara dúró hmm. ìgbà tí àbá wa rán ọmọ ń sẹ́ ẹ mọ̀ pé ọmọ máa bínú mo fi ṣàkàwé ní o ẹlẹ́bìnrin o. bẹ́ẹ̀ ni bàbá mi àgbọ́yé à ń gbọ́ yín. ọmọ wa bínú pé nígbà tẹ mọ̀ pé ẹ̀rín ló ní í sẹ́ ẹ ṣe wá pè mí ṣé ẹ̀yin mọ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ ni tẹ́ ẹ fi pè mí ẹ sì pè mí mo sì wá mo dúró dúró dúró ẹ sọ nǹkan kan ẹ ṣe ní yẹ kẹ́ ẹ ṣe sẹ́nu pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ máa bínú. so ẹ jẹ́ ká rọra fi full stop síbẹ̀ so àdéhùn hmm. ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ púpọ̀ hmm. torí pé ọlọ́run ọba ló dáa ẹ mọ̀ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá dáradára ni. tí èèyàn ò bá ti wá pé téèyàn ti rán níṣẹ́ àwa bínú hmm. tó bá tó bá sì ti ń bínú nǹkan tó lọ́wọ́ bá dá ọlọ́run pé tó dá fúnra rẹ̀ náà ó ń bínú nìyẹn ọlọ́run àwa máa bínú òun ló fi máa ń ní kò sí nǹkan tí ò ní upside down bó bá ṣe ní up ọgbọ́dọ̀ ní down tó dáhùn rẹ̀ òun ló máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n bá ṣàdéhùn tí mo má dìhùn sẹ̀ ìyà tó tọ́ tó nípọn ọlọ́run máa fi ń jẹun wọn àdéhùn ó ṣe pàtàkì ó ṣe kókó nǹkan tá a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ní tá a gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bẹ́ ẹ ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán àlùbáríkọ láwọn ẹni ọlọ́run hmm. tí a bá ti mọ̀ pé a ní agbára nǹkan tá a fẹ́ ṣàyè ní lórí ká má ṣe é dandan fẹ́mi ká ṣe é tá a bá sì wà rí wípé ó kù díẹ̀ káàtó ni torí ìka ọ̀dọ̀ ó lè wù wá nínú ọkàn láti ṣe hmm. àmọ́ tí sànmọ́nì tó bá lọ tínrín lágbára hmm. wà á tó nǹkan tí nǹkan lágbára ògbóná mọ́ kò bá jẹ́ díẹ̀ ẹ rí i pé ẹ̀yin àgbà náà lè fòrò pé ẹ̀ díẹ̀ ó tó nínú nǹkan ní nǹkan nínú nǹkan ní nǹkan tó kò dẹ̀ tó nǹkan lẹ́yìn àgbà lọ́mọ́ sọ̀yàn dáhùn. bẹ́ẹ̀ ni o bàbá mi díẹ̀ tágbára wa bá ká yẹn náà a lè ṣe díẹ̀ yẹn lè kó ẹni yẹn yọ nínú àdéhùn téèyàn bá ti ṣe fún un. tàbí tá a bá sì tún wá rí wípé ńlájèjì pé kò tiẹ̀ yọ rárá rárá kò tiẹ̀ yọ ìṣètì ìta gbọ́dọ̀ tó pe ẹni yẹn ẹ rí i pé àwọn àgbà náà wọ́n ti pálọ̀wọ̀ ẹ̀yìn àgbà tó tóbi òun o ẹni wípé ẹni wípé ẹni pé ẹni tí èèyàn bá ẹni tó máa ń dájọ́ tí ọjọ́ yẹn wá ṣe pé èèyàn ò bá rí ó tó kéèyàn ó wà kéèyàn ó béèrè. Hmm, bẹ́ẹ̀ ni adájọ́ má ṣe asọ̀rọ̀ mọ́yẹ̀ bí wọ́n bá sọ ọ̀rọ̀ náà wá ni. a gbọ́dọ̀ wà hmm. tó àdéhùn náà ló túmọ̀ àdéhùn náà làwọn bàbá wa náà tó ń dọ́gbọ́n ṣàlàyé lọ síbẹ̀ yẹn so agbọ́dọ̀ pé àẹ́lò àmọ́bìnú o ọlọ́run rínú mi ó rọ́kàn o agbára ò gbé mọ́ o báyìí báyìí ni o báyìí báyìí ni o ẹni yẹn dẹ̀ máa ní understanding á dẹ̀ gbà kò bá sì má ní understanding èèyàn ti bọ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn explanation yẹn hmm. èèyàn ti bọ́ ní ọwọ́ ọlọ́run ẹlòmíì bẹ̀rẹ̀ inú àwọn èèyàn àdéhùn yẹn wọn ò ẹlòmíì ò kàkún ẹlòmíì bẹ̀rù pé ọ̀rọ̀ ẹnu ni ọ̀rọ̀ ẹnu kọ́ o ọ̀rọ̀ ẹnu kọ́ o ọ̀rọ̀ ẹnu kọ́ o ibẹ̀ lẹ́lòmíì ti ń ṣubú o nǹkan kékeré lẹ́lòmíì ti ń ṣubú o. màá fẹ́ màá fẹ́ màá kọ́lé fún ẹ màá ralẹ̀ fún ẹ <laughs> tí ò sì ní kankan tí ó ṣe. Ah. ibẹ̀ lẹ́lòmíì ti ń ṣubú o torí ẹni tó yẹn ń sọ irú nǹkan báyẹn fún èèyàn ẹ lè wà nípò tó ga ni kó o mọ́dọ̀ mọ́ sí nípò kan tó ga àmọ́ ó ní nǹkan ó ní nǹkan tó fi lè dapò yẹn rú mọ́ ẹ̀ lọ́wọ́ ní nǹkan tíntìní tíntìní tí rọra ṣe. adẹ́tẹ̀ ò lè fún wàrà ní àwọn lè dá wàrà nù. ẹ̀ẹ́dẹ́ mi mà ọdẹ bí òwe ẹ̀yìn àgbà tó hmm. kò jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ọba àníkíọ́lá kọlọ́run ó máa kọ́ wa máa ṣe. àmín àmín ọlọ́run ọba tó ẹ ṣeun bàbá mi abdulrasheed ọlọ́run ọba yóò tún ṣàlékún mọ́ yín ẹ ṣeun mo dúpẹ́. Allahumma àmín sọ́mọ àmín. ẹ ṣeun bàbá mi ẹ bá káwọn èèyàn wa ní tí lọ́hùn-ún o. ẹ ṣeun mo dúpẹ́ bàbá ń bẹ́tò bọ̀ bàbá mi mo bá ń bẹ́tò bọ̀ náà ló dàbà <laughs> tó ọ̀rọ̀ náà rèé oní bàbá mi abdulrasheed làwọn náà tún mẹ́nu bàbá ẹ̀ pé àdéhùn kì í mọ̀ ṣe nǹkan téèyàn mọ̀ fi mọ̀ ṣe mọ́ráfà tí ọmọ fi tàfàlà tí ọmọ wá jẹ́ tí ọmọ fi ta yín pé odidi ẹ̀mí náà ni ọ̀dà bí ìgbà téèyàn bá ń sẹ́wọ́ tí ń pe ọmọ rẹ̀ nù lé pé wá lọ ṣe gbá fún mi ẹ ọmọ ìwá lọ bomi wá fún mi pé bẹ́ẹ̀ náà làdéhùn ṣe rí pé béèyàn bá ti ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà téèyàn ń ké sí téèyàn ń pè wá ẹlòmíì ó tiẹ̀ tún mọ ṣé wà láì yóò mọ fọlọ́ọ̀búra yóò mọ fànà búbúra ni wọ́n mọ fàyè rẹ̀ ṣépè ni wọ́n mọ fọ̀run ṣépè tó sì mọ̀ wípé lọ́kàn òun pé wò á ah, ọlọ́wọ́n ọba kù sẹ́ ọlọ́wọ́n ọba kò sànú tó sì mọ̀ wípé eh, òun ò ní kankan tóun fẹ́ jẹ pé òun kàn tó ń tọ̀ òun jẹ ni yóò sì tún mọ búra yóò mọ gbéra rẹ̀ yóò tún mọ sọ̀rọ̀ burúkú sí rẹ̀ torí pé kí nǹkan wọn ṣáà lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní wákàtí òun kí nǹkan wọn sì nǹkan tó fẹ́ nǹkan ṣáà lè tẹ̀ lọ́wọ́ òun náà ni bàbá wa náà ti yànnàná díẹ̀ fún abẹ́ yìí Hmm, pé kì í ṣe téèyàn fi ṣeré rárá ẹ ṣeun ìyá mi eunice mo kì í yín o zainab eh, zainab olúwakẹ́mi latifat tọ́lání ẹ ṣeun rọ́wọ́ yìí ọ̀nà ẹ̀ka alẹ́mọ̀ ẹ̀kú ètò àmàjù yín ṣe àmì èdùmarè bẹ́ẹ̀ ni ìyá mi eunice ọ̀ṣúndè yìí hmm, wọ́n ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ wọ́n ní òní ìyọ̀mọ̀lúàbí pé kí ni àdéhùn wọn sọ̀rọ̀ bá dé nǹkan pọ̀ ní gbogbo ọ̀nà tó ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ọmọlúàbí ẹ̀mọ́ ẹlòmíì ò tiẹ̀ mọ tá à ń pè lọ́mọlúàbí yìí ẹlòmíì ò lọ́mọlúàbí rárá ìtọ́ ń pè lọ́mọlúàbí gan ẹlòmíì ò tiẹ̀ kò tiẹ̀ ká sí kò ká sí aníkílọ́kàn ó pẹ́ kó tó bàjẹ́ ọgbà kìkìnní kan ó tó bàjẹ́ gbogbo orú nǹkan báyìí eh, wọ́n ní bá lọ́ bá lọ àwa náà á máa bọ̀ gbogbo nǹkan báyìí tó wà láyè náà lọ lẹ́yìn nígbà orúkọ bá bàjẹ́ tán ẹ dákun kí ló wá fẹ́ kù mọ́ torúkọ òṣì tí ò sí nǹkan dáadáa kankan mọ́ bóò lóní ṣe wá fẹ́ lògbèsè ayé rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa lórí ètò oníbẹ̀ náà la wà yìí lábala ọ̀rọ̀ ìṣítí wa ta pè ní àdéhùn kí làdéhùn gan-an kí ni àǹfààní tí ń bẹ nínú kéèyàn ó mú àdéhùn ṣẹ kéèyàn ó tẹ̀lé àdéhùn téèyàn ṣe irú wo gan ló sì rọ̀ mọ́ pé kéèyàn ó má ládéhùn bóyá pé bó o bá sọ̀rọ̀ báyìí káwọn èèyàn mọ sáré ni bó o bá ní kinní kan ń bọ̀ báyìí káwọn èèyàn tún sì tẹ̀ mọ́ bojú wò ẹ̀yìn ni ẹ̀yin èèyàn mi kí ni àlàyé tẹ̀yìn náà ní lórí ẹ̀ ìyá mi bí bright alájà wùmí ọ̀pẹ olú mo rí yín bẹ̀ wọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò lórí ètò náà la ṣì wáyé ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá mò ń bọ̀ ná. Thank you. àlàdé mo rí yín o ẹ̀ẹ̀kù dédé àsìkò yìí gbogbo tó wù ká lè jẹ́ nílé ayé yìí ọlá Elédùmarè ni tá a bá wá ní nǹkan tọmọlàkejì wá sì ń fẹ́ nǹkan yìí bá a bá wá ṣe ládéhùn fún wọn pa á ṣe ẹ̀já mú un ṣe ẹjẹ́ á mú nǹkan ọ̀hún ẹjẹ́ á torí pé pò táwa náà wà ọ̀nà táwa ń tọ̀ tó jẹ́ wípé à ń rí tọ̀ ọlọ́run ọba náà lójú ó bẹ́ẹ̀. Mojísọ́lá ẹ ṣeun ìyá mi. gbà wá níyànjú lórí ọ̀rọ̀ àdéhùn tá à ń wí yìí ẹ lè pè wọlé sójú òpó wa zero seven four five nine three five three seven nine nine òun náà ló gbé pò ojú òpó yìí àwa tá a wà ní Europe Nàìjíríà ni a lè pè wọlé sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven nine nine náà ló gbé pòwò ojú òpó ẹ ṣeun baálẹ̀ ọ̀gbẹ́tẹ̀dó ẹ ṣeun mo rí yín bẹ́ẹ̀ wọn ìyá mi Grace Banjo JP ẹ ṣeun ìyá mi dáadáa. ọmọlàkejì wa ṣé dandan ni ká ṣe àdéhùn fún èèyàn ni nígbà tá a mọ̀ wípé nǹkan ọ̀hún à lè ṣe é kí ló dé tá a sojú abẹ́ nǹkan fún nítọ̀hún pé wá ń tóbi lọ́wọ́ mi wọn ò lè ṣe fún ọ kí ló wá fà á tá a wá ń ṣàdéhùn lórí irọ́ tá à ń fọlọ́run búra tá à ń fànábì búra ẹlòmíì ọmọ gbéra rẹ̀ ṣépè nítorí kẹ́ni tí ń sọ̀rọ̀ fún ọba lè mọ̀ wípé ń sọ òótọ́ ọ̀rọ̀ ni à tó sì jẹ́ wípé irọ́ irọ́ náà ló kún bẹ́ẹ̀ ẹ̀ẹ́n tó ń ṣàdéhùn lé lórí kò ní í mú ṣẹ àmọ́ yóò mọ gbéra ẹ̀ ṣépè ẹlòmíì ò tún mọ gbọ́mọ ṣépè pé à ọlọ́run ọba kò ṣàánú àwa èèyàn wa àfọwọ́fà kan fọwọ́ ara wa fà nǹkan tó pọ̀ ni ègún tẹlòmíì fọwọ́ rẹ̀ fà sórí ara rẹ̀ ìyí tóun fúnra rẹ̀ ò lè rù tán tí ò lè dágbé tán ni torí pé o fẹ́ ṣàdéhùn fún yàn kó ń tọ̀hún lè mọ̀ wípé àyìn tó ń sọ yìí àwòtọ́ ọ̀rọ̀ ni àyìn tó ń sọ yìí wàá mú ṣe ní tòótọ́ yóò mọ̀ ṣe pé ní ẹlòmíì ọmọdé ọlọ́wọ̀ láì yóò tún mọ tọ́lẹ̀ lá ní ọmọ ṣe pé ní ọmọ ṣàwo. ó kún dùn láàrin àwọn ọ̀dọ́ wa náà láyé òsín ó ń bẹ náà nígbà táwa náà wà kéékèèké tẹ́gbọ́n ọkùnrin tó mọ̀ pé òun ò ní fẹ́ ọ àmọ́ torí pé ìsìn ń bẹ lábẹ́ sí ó ṣàfẹ́ rí àtọ́wọ̀n ah, ò bá fẹ́ ọ kíkiní kan ṣe òun káyọ̀ wọn rí báyìí kọ́nà wọn rí báyìí kíkiní kan ṣe bẹ́ẹ̀ ẹlòmíì sì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ti fi gbá bí obìnrin bíi mẹ́wàá tó ti fi gbá wọn kí ló fẹ́ fi kí ló fẹ́ fi kí n fi búra kí n fi ṣàdéhùn fún ọkọ lè mọ̀ pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ ó mọ̀ pé òun ò ní nǹkan ṣe àmọ́ torí pé ó ṣàfẹ́ ó ṣàfẹ́ débẹ̀ yóò búra yóò ṣàdéhùn lórí irọ́ àmọ́ nígbà tí wàhálà bá wá délẹ̀ tán wọ́n ní bọ́mọdé bá pẹ̀kú tó dáa jẹ tó tó pẹja tó dáa jẹ ìjọba sì pààrọ̀ gidigba ẹ mọ̀ fáwọn òbí rẹ̀ ní ó ka mọ́lé àwọn bàbá bàbá yóò yà tí wọ́n jòkó wọn tí wọ́n fara forí léṣùká yóò kó jọbọjọbọ wá bá wọn àwọn ẹni ẹlẹ́ni bọ́n ṣe ń sáré òkè ni wọ́n mọ sáré odò bọ́n ṣe ń lọ́dọ̀ pásítọ̀ ni wọ́n mọ lọ́dọ̀ àfáà ni wọ́n mọ̀ lọlé yẹ̀mí wẹ̀wá ẹ̀dẹ́kun ẹgbà mí gbọ́ ọmọ bá ti forí kó já píǹsì wálé ìta bá mọ̀ pé a lè ṣe ẹ mọ̀ wulẹ̀ jẹ́ amẹ́nu lọ ọbẹ̀ ẹ mọ̀ lórí irọ́ torí pé ọlọ́wọ̀n ọba mi wọ́n ní ọlọ́wọ̀n gan ò fẹ́ bẹ́ẹ̀ torí pé àlùkà wà ní ẹ̀rù ọlọ́run ni ó náà ní a fi jọ gbàrà wà nímọ̀ràn ní abala ọ̀rọ̀ ìṣítí wa lónìí wọ́n ní àgọ̀rọ̀ báyìí náà la sọ fọmọlúàbí bó bá délé àdòdìrí ọ̀rọ̀ tó bẹ́mi wí ó bẹ́yìn náà wí òjọba gbogbo wa wí náà ni kí ọlọ́run wa kó túbọ̀ ràn wá lọ́wọ́ lórí ètò bàbá mi Elijah Kúmú ìgbòrí yín bẹ̀ wọ́n. ìṣẹ́jú mẹ́fà abala kejì lórí ètò òtamọ̀ náà ni abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìdílé láàrin ọkọ ìyàwó òbí sáwọn ọmọ láàrin ọ̀rẹ́ àti ojúlùmọ̀ síra wọn ọlọ́ọ̀nìkan tí a máa ń gbéyẹ̀wò ní abala ìdílé ìdílé aláyọ̀ ìyẹn náà ní abala kejì ní orí ètò ẹ ṣeun ṣeun yorùbá rédíò mo rí yín bẹ̀ wò wọ́n ní àwọn náà làwọn ń kí wa lórí ètò ẹ ṣeun ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátá náà ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín náà rẹ̀ kájùmọ̀ kájọ gbọ́ ètò yìí abala ìdílé aláyọ̀ òun náà ni abala kejì ní orí ètò ẹ wá nǹkan fìdílé àjọmọ tẹ̀síwájú ní orí ètò yìí. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. you are the little abala ìdílé aláyọ̀ lórí ètò wa ẹni lè ṣẹwà ìbílẹ̀ rédíò abala ìdílé aláyọ̀ abala kejì lórí ètò. ètò yìí abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá ń ṣíà rẹ̀ fáwọn èèyàn yín ẹ invite àwọn ọ̀rẹ́ yín náà sórí ètò kájọ jẹ̀gbádùn rẹ̀ yìí lórí ètò níbẹ̀ náà la wà ìdílé aláyọ̀ náà ni abala tí ó kejì lórí ètò yìí abala kejì lórí ètò níbẹ̀ náà láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí tá a máa ń gbé ní abala yìí ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ àwọn Eh, ọkọ ìyàwó àti ẹbí síra wọn ọ̀rọ̀ tí mo gbé wá sí orí ètò lónìí ọ̀rọ̀ arábìnrin kan ni òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tó jẹ́ pé níwọ̀nba àmọ̀ràn tí ẹ̀yin náà bá ní tó jẹ́ wípé ẹ̀yin náà lè sọ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ràn fún arábìnrin yìí àríyọ̀ James mo kí yín òun ni ẹ̀kú ètò àwa ń gbádùn yín o yóò máa ju yín ṣe àmì àìṣeun mo dúpẹ́ arábìnrin yìí ó ní bàbá òun àtìyá òun lówó lọ́wọ́ tó jẹ́ pé Ọlọ́run kẹ́ wọn dáadáa ó ní àwọn méjì náà ni òbí àwọn bí àtìyá àwọn àti bàbá àwọn àwọn méjì òun náà làwọn bí ó ní bẹ́ẹ̀ sì rẹ́ obìnrin náà ni àwọn méjèèjì àmọ́ òun tóun bá mi sọ̀rọ̀ yìí òun náà ni àkọ́bí tó sì jẹ́ wípé òun ní àbúrò obìnrin tó jẹ́ àbúrò lẹ́yìn òun arábìnrin yìí wọ́n ní àwọn ní ọkọ àfẹ́sọ́nà táwọn jìjọ ń fẹ́ra wọn wọ́n ní bàbá àwọn ò sí mọ́ ìyá àwọn náà ló wà ṣùgbọ́n bàbá àwọn jẹ́ ẹni tó jẹ́ pé ó ní dúkìá ó ní dúkìá rẹpẹtẹ tó fi ogún lẹ̀ fáwọn ó ní màmá àwọn náà sì rèé màmá àwọn náà ti dàgbà náà díẹ̀ torí pé ojú ọmọ pọ́n wọn díẹ̀ kan tó bí àwọn pé wọ́n ti dàgbà díẹ̀ náà kó lórí pé wọ́n ṣàbíamọ arábìnrin yìí ó ní ọmọkùnrin tí òun fẹ́ yìí táwọn jọ ń tẹ̀léra wọn ó lárákùnrin yìí náà ó lóun náà ń ṣiṣẹ́ ìjọba oníṣẹ́ ìjọba iṣẹ́ oṣù òun náà lòun náà ń ṣe ìyá mi mr becky ajíṣebútú ẹ̀ṣẹ̀mùkìyín ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ bá ń pín fídíò yìí ẹ bá ń ṣíà rẹ̀ káwọn èèyàn wa náà rèé kí wọ́n lè rọ́gbọ́n kọ́ nínú àwọn ọ̀rọ̀ yìí kán lè rọ́gbọ́n kọ́ kí wọ́n sì lè rí ẹ̀kọ́ kan méjì kọ́ nídìí ẹ̀ arábìnrin yìí ó ní ọmọkùnrin yìí iṣẹ́ oṣù náà lòun náà ń ṣe ọmọbìnrin yìí òun náà lòun ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ gẹ́gẹ́ bí nǹkan tóun lọ kà níléèwé ó ní àmọ́ òun sì tún ní bísínẹ́sì tóun tún ń ṣe òun ṣí ṣọ́ọ̀bù tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan èlò tóbìnrin lè lò sára èmi láṣọ ní bàtà ní gbogbo àwọn nǹkan tá a fi ń ṣe mẹ́kọ̀ọ̀pù oríṣiríṣi bẹ́ẹ̀ ó ní náà ni òun ṣí tó jẹ́ pé ọlọ́run ọba sì kẹ́hùn nídìí ẹ̀ tó jẹ́ pé iléeṣẹ́ ilé ọjà náà kò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn ní agbègbè ibi tí àwọn wà. arábìnrin yìí ó ní láti jọ́ tóun àtọmọkùnrin yìí tí àwọn ti wá ń tẹ̀léra àwọn ọlọ́mọkùnrin yóò wá wò òun sùnsùn rí kó fún òun ní ten thousand naira ló kéré jù pé kò fi lé òun lọ́wọ́ rí ó ní tóun bá wá bóyá táwọn bá tiẹ̀ jáde àbáwọn lọ síbì kan tóun bá wá tẹ̀ sọ fún pé nǹkan táwọn rà yìí ṣé ò lè sanwó ẹ̀ ni ó ní nǹkan tí ó máa sọ fún òun ni pé ìwọ náà mọ̀ wípé iṣẹ́ oṣù lòun ń ṣe èló lòun ń gbà èló lòun ń gbà ìwọ tó jẹ́ pé màmá aláyé ni ẹ́ ìwọ tó jẹ́ pé owó ń bẹ lọ́wọ́ rẹ kínní gọ̀ọ̀gàn arábìnrin yìí ó ní gẹ́gẹ́ bí ibi tí ìfẹ́ wà kò jẹ́ kóun náà kọbi ara sí òun ò ká kún tóun ó ní òun náà sanwó ó ní báwọn bá jáde lọ gbogbo ohun táwọn bá rà òun lòun sanwó ẹ̀ báwọn lọ ṣe shopping òun ó sanwó ẹ̀ ó lòun ó tiẹ̀ wá sọ fọ́mọkùnrin pé wá bó tiẹ̀ jẹ́ nǹkan five naira ìwọ náà tiẹ̀ sanwó ẹ̀ kó tiẹ̀ rà á a ló máa sọ fóun wípé má wọ́rì àsìkò ṣì ń bọ̀ tí òun ó ṣe dáadáa fún ẹ àsìkò ṣì ń bọ̀ tóun ó kọ́lé tóun ó ralẹ̀ tóun ó ra mọ́tò tóun ó ṣe gbọ̀ǹkan fún ẹ gẹ́gẹ́ bí ọkọ pé kóun ṣì ní sùúrù ṣe báwọn ò tí ì fẹ́ ra àwọn wọlé ọ̀pọ̀ bùkátà níṣe ń bẹ lọ́rùn òun tóun ó gbé tóun ó ṣe gẹ́gẹ́ bí ọkọ pé kóun náà ṣeré kó sì jẹ́ káwọn jọmọ bá èrè àníyàn bọ̀ arábìnrin ní láti bí ọdún bíi ọdún kan ààbọ̀ tóun àtọmọkùnrin yìí táwọn ti ń tẹ̀léra wọn ah, ó lóun ò lè sọ wípé òun fi òórùn ọbẹ̀ rẹ̀ òun fi jẹ kàrí ó ní kódà tóun bá lọ sílé ẹ̀ ó lóun lòun ó tún ra nǹkan ọbẹ̀ lòun ó ra èmi ní gàrí ní èlùbọ́ gbogbo òun ó rà dání láti jẹ́ pé tóun bá débẹ̀ òun ó lọ fi ṣe oúnjẹ táwọn ó jọ jẹ ó léyìí tó jẹ́ pé téèyàn bá tiẹ̀ lọ sílé boyfriend yẹ àbáfẹ́sọ́nà téèyàn fẹ́ fẹ́ kéèyàn ó débẹ̀ kéèyàn ó bọ́ sí kitchen kéèyàn ó ra kéèyàn ó bu gààrí kéèyàn ó kó ẹran kó gbogbo ẹ̀ nínú freezer kéèyàn ó bu kéèyàn ó sè é ó níbi ti arákùnrin ìgọ́ o ó nígbàkúgbà tóun bá ti fẹ́ lọ síbẹ̀ báyìí òun lòun ó ra oríṣiríṣi nǹkan tí ẹnu ń jẹ táwọn lè jẹ lòun ó rà dání ó láwọn ọ̀rẹ́ òun kan táwọn jọ rìn ó ní òun tiẹ̀ tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí létí ọ̀rẹ́ òun tó jẹ́ close friend òun ló ní à ah, pé wàá fi ìwọ náà dijú mọ́rí ni ah, bóyá bí kẹjọ lọ síbi kan kó ra nǹkan dà sí lọ́rùn kó kíwọ náà yẹ̀yìn padà pé ó yá kó sanwó ẹ̀ pé màá tó bá rí kó fẹ́ bọ́ sí embarrassment lójú àwọn èèyàn òun fúnra rẹ̀ yóò tọwọ́ bọ àpò yóò sanwó ẹ̀ ó ní òun wá bi arákùnrin ìlérè pé wá gbogbo sálárì tó ń gbà kí lòun fi ń ṣe ó lọ sọ pé ah kóun má wọ́rì àwọn owó yẹn òun kó wọn pamọ́ ni torí pé táwọn bá ṣèyàwó tán at least àwọn fi dálé iṣẹ́ lálẹ̀ àwọn ò fi ṣe gbá àwọn ò fi ṣàwo àwọn ò fi ṣe kòkò bàbá sásùn ó ní kò burú ó lóun ní pé tó kò burú ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò náà ni bí ìfẹ́ bá ń jó lẹ́mìí èèyàn kóńtọ̀ òun oníkéèyàn ó tẹ ọwọ́ rẹ̀ kó lóun fẹ́ ṣe gá sórí ẹ̀ wà láì èèyàn tẹ́lẹ̀ ní bóyá olólùfẹ́ mi wàá ṣe gá sórí ẹ̀ ọmọ ọ̀rẹ́ kan tí kò kan rọ̀ṣọ́ òde ọmọ rádá lówó ọmọ lówó àbíkẹ́ ọláìtọ́ jp mórí yín bẹ̀rùn. arábìnrin ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní ọjọ́ kan ó ní ìyá arákùnrin yìí tó jẹ́ ọkọ àfẹ́sọ́nà òun yìí ó ní ara màmá rẹ̀ ò yá débi wípé àwọn ní láti gbé màmá yìí wọ́n ní láti gbé wọn lọ sílé ìwòsàn ó ní owó tí wọ́n ní ká mú wá nílé ìwòsàn yìí owó yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ pé wọ́n ní láti ṣe iṣẹ́ abẹ fún ìyá yìí torí pé àìsàn tó ń da màmá láàmú ó ní ṣàdédé ni àfẹ́sọ́nà òun pè òun pé lágbájá báyìí báyìí kó máa ó ní ṣàbẹ̀ sí gbàgbà tóun ó débẹ̀ ni òun rí wípé màmá ara wọn ò yá wọn bẹ̀ lọ nígbà táwọn dé ọ̀dọ̀ dókítọ̀ ó ní iye tí dókítọ̀ tí wọ́n béèrè ẹ̀yin náà kúkú mọ ọ̀rọ̀ nàìjíríà kọ́lọ̀ mọ́fà ìsànṣe wá ẹ̀mọ̀pọ̀rọ̀ owó wọn ló ní gọbọi ni. arábìnrin yìí ó nígbà tọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní ṣe yàlàyàlà tó jẹ́ wípé bẹ̀rẹ̀ sí ní barajẹ́ ló wá bí lèrè pé wá ṣé kò sí ẹbí yín tó lè lọ bá ni ló sọ wípé kò sẹ́ni tóun lè lọ bá àwọn tó jẹ́ ẹ̀gbọ́n òun náà rẹ gbogbo wọn náà sọ pé kò sówó lọ́wọ́ òun ni owó tí gbogbo wọn ti ń sọ pé òun fẹ́ kólẹ̀ tó kò tí ì tó nǹkan tó tiẹ̀ jẹ́ wípé àwọn létí ẹ̀ tó pé wọ́n fẹ́ kólẹ̀ lọ́sípítù pé kóun ṣàánú màmá òun ò gbọdọ̀ kú màmá òun ò gbọdọ̀ ṣe gbá arábìnrin ní àti wa gbọ́ ó lóun ò lè sọ fún màmá tòun ní pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó nígbà tóun rí báyìí wípé tó kóun wá nírànlọ́wọ́ lọ́wọ́ kò mọ́ lè ṣe é fún ẹni tí òun fẹ́ fẹ́ àti pé tó tún jẹ́ ìyá ọkọ tóun fẹ́ fẹ́ arábìnrin yìí ní òun wà wò wípé tó kò sí owó náà lọ́wọ́ òun torí pé àwọn ọjà tóun náà ti rà kò jẹ́ kí owó tì sí arábìnrin yìí ní kójú ọmọ tì ń kójú ọmọ tì ẹni tóun lòun fẹ́ fẹ́ wípé òun nírànlọ́wọ́ yìí òun ò ṣe é arábìnrin yìí ó ní lára àwọn ilẹ̀ tí ó jẹ́ tòun nínú ogún tí bàbá àwọn fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n pín fún àwọn arábìnrin yìí ó ní ilẹ̀ òun lòun lọ fata torí pé owó tó fẹ́ gbà lọ hospital owó náà pọ̀ díẹ̀ ó ní lára ilẹ̀ tí wọ́n jogún fóun tó wà ní ogún tí wọ́n pín fún nínú ogún bàbá àwọn ó nílẹ̀ yìí ó ní lòun lọ fata tóun sì kó owó yìí tóun kò lé arákùnrin lọ́wọ́ pé tóun kí wọ́n fi san owó ilé ìwòsàn kí ara màmá kí ara màmá ó lè yá ó ní lẹ́yìn eléyìí nígbà táwọn sanwó ìtàn tára màmá yá tí gbogbo ẹ̀ lọ ó nílò wá sọ fún arákùnrin yìí wípé wá a ti ń tẹ̀léra wa náà rèé ọdún kan ààbọ̀ ló ti kọjá yìí à ń gbẹ́nu lé ọdún méjì bó o wá ni àfi fẹ́ ṣe ìwọ náà ò kéré mọ́ òun náà ò kéré mọ́ o ti níṣẹ́ lọ́wọ́ òun náà níṣẹ́ lọ́wọ́ jẹ́ káwọn òwúlẹ̀ kan pa gbogbo ohun tí ń rùn káwọn òwúlẹ̀ palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run ṣe ọlọ́run ti fún màmá lálàáfíà tí màmá ti kú òun bẹ̀ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní pílánù ìgbéyàwó wa kí a mọ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ká gbéra wa sílé torí pé obìnrin lòun ilẹ̀ obìnrin kì í sì pẹ́ ṣú onílòun bá sọ bẹ́ẹ̀ fún arákùnrin yìí sí ìyàlẹ́nu gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin yìí tó ṣàlàyé fún òun ìyá mi ṣẹ̀rí adéwọyè mórí princess jókì ẹ jókì síbi ìmórí yín lórí ètò. ó ó ó máa ń lọ́wọ́ lọ́wọ́ yìí orí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá abala kejì náà rẹ lórí ètò tá pè ní abala ìdílé aláyọ̀. jọ̀wọ́ bàbá wáyé ìgbẹ́kẹ̀lé àwọn ẹ̀dá wá dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run ọ̀run dákun mọ́jà fòfò àwọn ẹ̀sìn rẹ̀ dákun bàbá ìrora kékeré wọn sàn.

Because la huelga, guardo moro. Bẹ́ẹ̀ ni àmì àṣẹ àmì Èdùmàrè ìgbẹ́kẹ̀lé àwa ẹ̀dá ọ̀dọ̀wọ́ ọlọ́run ọba kò jẹ́ ọlá kí yín ìyá mi ẹ̀kọ́ ètò ọmọ Arábìnrin wọ́n ní làwọn bá ní tó káwọn ó kúkú tẹ̀síwájú káwọn ó ṣègbéyàwó káwọn ò gbéra àwọn lé kí ló tún kù táwọn mú káwọn wulẹ̀ palẹ̀ tí ń rùn mọ́ káwọn ò jọmọ́ gbé papọ̀ sí ìyàlẹ́nu sí arábìnrin yìí wọ́n ní lọmọkùnrin ìbá ní à òun kẹ ìgbéyàwó nísìnyìí pé ó mọ̀ wípé ẹni tí ó bá ṣègbéyàwó yóò ṣe gudugudu méje ni à níbo ló ti fẹ́ kí òun bẹ̀rẹ̀ ṣó mọ̀ wípé kò ní í dáa káwọn wá fẹ́ ṣègbéyàwó kóun wá sọ wípé òun tóun jẹ́yàwó ni kóun ó gbé bùkátà ó ní obìnrin náà ti ẹ̀ kọ́kọ́ rẹ́rìn pé gbé bùkátà bíi ti báwo pé a kí ló dé ṣe bí ìwọ náà sọ wípé gbogbo owó tí òun gbà ní ní sálárì gbogbo ẹ̀ ni pé òun ṣèbù ẹ̀ pamọ́ fún ìgbéyàwó wa náà ló fi jẹ́ wípé most of the time òun náà lòun gbé bùkátà àràgbára òun náà ni bá a lọ ṣe pé òun náà lòun tó common fast food lásán bẹ́ẹ̀ káwọn ọkàn lọ ra snacks lásán òun lòun ó sanwó ẹ̀ tóun ò sì fi ṣèbínú tóun rò wípé tó ìkòkò tí adìẹ ò bá sùn kò sí àǹfààní kádì ọ̀hún kò ṣù sí i kó mọ̀ bá àgbà sàárè rẹ̀ jẹ́ náà lòun ṣàṣegbà kámú àmọ́ nísìnyí àwọn tí ń tẹ̀léra àwọn ní ìsọdún méjì ló ti fẹ́ pàdé yìí pé káwọn ó sì parúpọ̀ káwọn ó fẹ̀kan ṣe gbéyàwó káwọn gbéra wọn lé káwọn bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ lónìí bóun ṣe wà yìí kọ́bọ̀ tó yọ òun ò ní lákàntì pé ẹni tí ò sì lówó lákàntì bó ló ṣe fẹ́ ṣègbéyàwó bó ló ṣe fẹ́ gbéyàwó sílé tó o bá gbéyàwó sílé kí lòun ó fi bọ èló ni sálárì tóun ń gbà arábìnrin yìí wọ́n láwọn ṣe ẹ̀rù bóyá eré ni àwàdà ni làwọn bá sọ wípé ah, kó stọ̀pù ẹ̀jáde kó dàpọ̀ kó jẹ́ káwọn sọ òótọ́ ọ̀rọ̀ kó pa sẹ̀rẹ́tà wàdà tí wọ́n ní ló bá ní owó òṣèré o kátó wí kátó fọ̀ ló bá ti wèrè ló ti bínú bọ́lẹ̀ pé báwo ló ṣe máa ṣe gbéyàwó láti pé òun tí ì jẹun kánú òun ò nílé òun ò ní kankan òun ò ní gbóhùn ọ̀la òun ló fẹ́ gbéyàwó sí òun ò tí ì dá nílé ara tòun ìṣe bóun ti kọ́dà bóun ti kà bóun ti ní owó kan lákàntì tóun sọ bóun fẹ́ fi bọ́ ọmọ arábìnrin yìí wọ́n ní kò jọ ẹkún kò jọ kankan làwọn bá kúrò ńbẹ̀ wọ́n lẹ́ni tó wá jẹ́ ẹ̀gbọ́n fún arákùnrin yìí tó mọ àwọn papọ̀ àtàwọn ọ̀rẹ́ wọn díẹ̀ táwọn mọ̀ wọ́n ní làwọn bá lọ bá wọn pé báyìí báyìí báyìí nìkan tó ń ṣẹlẹ̀ báyìí báyìí nìkan tí àwọn sì gbọ́ ẹgbọ́n kan tí lágbájá sọ wọ́n ní pẹ̀lú bí wọ́n ṣe ń sọ abẹ̀bẹ̀ rẹ̀ sókè ibi pẹlẹbẹ báyìí náà ni òfin lélẹ̀ wọ́n ní ẹni tí ó wù ẹni ńgbà tá a bá kú àyè fara pamọ́ fún un ní làwọn bá lọ kó àlàyé làwọn bá lọ kó bá ìyá àwọn pé tó lọ́jọ́ ìṣòro ìyá ọmọ náà ṣalálábàárò rẹ̀ pé mọ́ mi ohun tí mò ń dojúkọ rẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ni ti ń ṣẹlẹ̀ ó ní ni màmá bá káwọ́ mọ́ rí pé yé ọmọ yìí ti pa mí o pé ìlú wo ni wọ́n ti ń ṣèyún ò ń ṣàdúrù nǹkan báyìí ò sọ fẹ́mi tí mo bí o débi pé o fa ilẹ̀ tí bàbá rẹ fún ọ o fà á tà láti lè tọ́jú ìyá ẹni tó fẹ́ fẹ́ àwọn ní ìsìn ìgbà orí báyìí kí la wá fẹ́ ṣe kí màmá òun kán dákun kán bò ń pè kán bò ń bá sọ̀rọ̀ ó ní òun ṣàpè màmá òun pè pé ń gbá bò wá ni mọ́mì òun ò sọ wípé òun ò fẹ́ o àmọ́ kó bá ń lè ní sùúrù fóun kó náà ó fi tu owó jọ kó náà ó fi sarajọ dáadáa débi wípé òun náà ó sọ wípé tó òun tọkọ ìyàwó ṣe pé kó lè ní tó bá ti lè ní sùúrù fóun kò sí nǹkan tó ní kí òun ó mọ̀ fẹ́ dìgbà wo wá ni dàsìkò owó ní ẹni tó ọlọ́run náà ló mọ gbogbo nǹkan ọlọ́run náà ní bo ẹ̀dá ní bo láṣìírí pé tó bá ti lè ní sùúrù fóun kóun náà fi ṣarajọ ní ìsìn tóun ti gbọ́ pé ó ti rẹ́dì pé káwọn ṣègbéyàwó òun náà wà máa farabalẹ̀ láti máa ṣarajọ láti lè ní àjẹṣẹ́kù tóun náà fi tó ọkọ ìyàwó ṣe èyí náà ni arábìnrin yìí náà ló wá gbọ́ ló wá ní ah òun sì nífẹ̀ẹ́ arákùnrin yìí òun nífẹ̀ẹ́ rẹ̀ béèyàn ṣe nífẹ̀ẹ́ èèyàn hundred percent ìfẹ́ lòun ní sí i bóun bá lòun wá farákùnrin ilẹ̀ wo lòun tún ti fẹ́ bẹ̀rẹ̀ àti wípé ọdún wo gan-an lòun jókòó dà tóun ó mọ̀ tí ó tó ṣarajọ tó wó tó dé kí lòun ó ṣe níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé gbogbo àwọn owó tóun ti ná sẹ́yìn sẹ́yìn ló fẹ́ ṣàkáǹtì rẹ̀ ni àbí gbogbo àwọn àṣedànù tóun ti ṣe níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ èyí náà ló ní ó rú òun lójú pé tóun ẹ dákun sí olóòtú ìdílé ìdílé aláyọ̀ pé ẹ dákun ẹ gbà mí kí ni kí n ṣe ṣé kí n dúró dàsìkò tí yóò bá sọ wípé ọlọ́run ọba ti gbà fún mi àbí bóò ni mo ṣe fẹ́ ṣègbésí ayé mi níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ láti yọdún tí mo ti ń tẹ̀lé bọ̀ pẹ̀lú gbogbo àwọn ìnáwó lóríṣiríṣi àwọn owó tó ti bọ́ lára òun tóun ti ṣe tóun ti ná pé kí ni tá a wá ṣe báyìí níbo lòun fẹ́ gbé ọ̀rọ̀ ọ̀hún bá tó ẹ̀yin èèyàn mi hmm, bọ́rọ̀ bá rí báyìí kọ́lọ́wọ́n ọba ó dàbí orin King Sunny Adé ni tó ní wípé orí mi yóò jà fún mi kí ni nǹkan tá a wí kí là á sọ ọ̀nà wo là á gbé gbà kí lọ̀nà àbáyọ fún arábìnrin yìí ṣé kó ní sùúrù bárakùnrin ṣe wí kó tẹ́ fádà kó napá kó nasẹ̀ kò mọ̀ retí ìgbà tí owó òde àbí kó lọ wá jígà kan wá jígà ńlá tí wọ́n fi yọ ìfẹ́ òun dànù ní ọkàn àyà wọn ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà rèé kí ni àmọ̀ràn tiyín náà fún arábìnrin yìí kí làfojúsùn tiyín bọ́dọ̀ bá rí báyìí ọ̀nà òbo là á gbé gbà orin wo là á kọ sí gbẹ̀dú ẹ bá ń dá sí lórí ètò ojú òpó wa ó ní ṣíṣí zero seven four five nine three five three seven nine nine ló wojú òpó ẹ̀yin tẹ̀ bẹ ní Europe ẹ̀ lè pè sórí WhatsApp wa pẹ̀lú plus four four seven four five nine three five three seven nine nine ẹ máa ka lẹ́ẹ̀ni tí ń bẹ lójú òpó ẹ̀ka lẹ́ńbẹ̀ ń wò. ẹ̀ka lẹ́yìn abàdàn. ìyá mi lọ́fà ẹ̀ ní dààmú ẹ̀ ní fòró àmì àtẹ̀yìn náà o. ẹ ṣeun ìyá mi ojú orí sì yí. ọmọ mi ń kọ́ ogún náà kọ́. àlàáfíà làwọn àlàáfíà làwọn ìyá mi gbogbo lé ń kọ́ òṣàjẹ wọn gbọ́. àlàáfíà àlàáfíà. ẹ ṣeun ìyá mi. ẹ rí ìyá àbàdàn. Hmm. ẹ ṣeun ìyá mi ẹ dàpọ̀ ẹ bá ń kọ́ lákòótán ni. bẹ́ẹ̀ lẹ́yìn ọba kó ń fi lẹ́yìn ọba kó ń fi ń rùn tán lẹ́wà láyé. torí báyìí torí bá ṣe sọ hmm. ó rẹ̀ yá ó múlẹ̀ ó tàn án ó fi yọ̀yà kó nu ẹ̀mí kúkúrú torí táwọn tọwọ́ ọ̀bá lọ́wọ́ bóyá mi làbá máa sọ ìyá nọ́mbà one nọ́mbà two wọ́n ní bó ṣe jẹ́ pọ́n ọba lọ ìfì náà òun lòun náwó níbi gbọ́dọ̀ ń ṣẹ́gun owó sí ìgbéyàwó àwọn. Hmm nọmba three tó wá jẹ́ bàbàǹbarì ó wá ní kásẹ̀ tó yàwó ní ìsìn ọwọ́ ní ṣíṣì tó yọ ọ̀ọ́nì lọ́kàndé. yàtí ẹ̀rí kan lọ́wọ́ wọ́n ṣàánú wa lọ́wọ́ àwọn ọkùnrin. ọ̀sẹ̀ àríkú tó ń tẹ̀. ẹni tá a máa ń ta ọ̀bá mara rẹ̀ ẹni tó ń tàyà mọ̀. wàláì. ó yẹ fọ́ọ̀tì àti ibi ìsàlákìyèsí ogun. wọn kò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wà lọ́wọ́ rẹ̀ ló ń gbà. bó bá jákòó rẹ̀ tó níbẹ̀rù ọlọ́ọ̀ni kó tẹ̀ sáàbù yá rẹ̀ lásán bọ́ọ̀tì nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí dìgbẹ́lọ́pù ìfẹ́ yẹn pé obìnrin tó ṣe fọkàn tán lélẹ́yìn obìnrin tí ó gbani nígbà ṣòro lélẹ́yìn obìnrin tí ó dúró tìyàn nígbà ṣòro ni ọ̀wá náà ń dúró de kínní obìnrin yẹn sì ṣe sọ ilé obìnrin ẹgbẹ́ ṣú kò ṣe tó bóyá ní alágbájá owó tí mo kó jọ kò kú dé pọ̀ òun bá ní kọjá tó pọ̀ sí i lórí kó má di pé àwọn èèyàn wọn ní àìṣètà ìgbéyàwó àlọ́dà ìgbéyàwó lẹ́ẹ̀kan máa wá yọnu sí wa ìwọ wa ní ṣíṣì tó yọ ìwé lápáǹtì. ìtọ́ máa fowó oṣù rẹ̀ ṣe kí lè lè wá. ó fi hàn pé wọ́n ní kankan ṣe. ó hmm. ní bá wá ní kọ́mìnì yẹn dúró pàdé ẹ̀nà dídé fọdún mẹ́rin làwọn tó ká ní kó dọ̀dà ọdún mẹ́rin ló fọwọ́n kó kó dọ̀dà bó ká ní kó ní sùúrù. àwọn bá ní sùúrù fún náà ni kò tún fi sára jọ. dájọ́ ní sùúrù ẹ̀kọ́ ẹ̀yà ní sùúrù kò sáwọn ọdún kan kó sùúrù mi wà dẹ́pẹ́ láàrin ọjọ́ méjì sùúrù ti dé. sùúrù mi wà láàrin ọdún mẹ́wàá sùúrù ò tí ì dé o láti mọ rántí rẹ̀ pọ́n nígbà tí sùúrù wà ní ẹ̀ta mọ ní sùúrù ẹ̀ta mọ ní sùúrù ẹ̀mí ọba ìmọ̀bìnrin yẹn kó gbà fọlọ́ tó wà pa sàárà tó ti ṣe ọlọ́run ní fún bòmí ọlọ́run náà gbọ́dọ̀ ọmọkùnrin o wà ní ẹ̀kú ọ̀rọ̀ tó sọ ọ́n torí ọ̀rọ̀ rẹ̀ kò jáde lẹ́nu rẹ̀ fún tó sọ ọ́n ọba jẹ pátápátá lágbájá mo fọlọ́ àbàbí ó nífẹ̀ẹ́ rẹ̀ ó ní àtàwọn àtẹ̀wọ́ bóyá ká kúkú sí ìyàwó ráńpẹ́ kankan bá wa ṣe yìí kájọ máa gbé pọ̀ hmm. bóyá ló bá bá fi bá kọ̀ bí wa ọlọ́wọ́ ti sì yá lórí ọ̀nà owó owó hmm. bá wà yọ àyẹ̀wò àfẹ́ lọ́jú ìkọ́wọ́nà aláàṣẹ àádọ́pọ̀ mọ́yàwó àìmọyẹ́rù rẹ̀ náà ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ìyẹn ní òkè ṣàpẹ́ ó ṣíríọ̀sì àwọn orílẹ̀-èdè àmẹ́sòrò bẹ́ẹ̀ ń dẹ́gbẹ́sòrò àdókàsọ̀ lóòdì méjì kò sí pàdé ọ̀hún tí wọ́n ní lọ́wọ́ nígbà tí màbí ṣiṣẹ́ oṣù mẹ́fà kan kó ó yẹ kó tó kó tó wá sẹ́yàwó dá sẹ́yàwó mà pé oṣù mẹ́fà lòún wọ́ kó lòún bẹ́ ní sùúrù dànù. àwọn àti ìyòtọ̀ sùúrù jẹ́ kí ó jẹ́ ọdún mẹ́wàá náà ní táwọn èèyàn bá ń bí wọ́n ní ọlọ́kọ̀ ní sùúrù nìwọ́n náà ní sùúrù náà ọlọ́kọ̀ ní fún ọ ní ọ̀nà ìbá ọjọ́ òfin lọ tán. ní gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ òfin tán tán ayé tẹ́lẹ̀ rẹ̀ obìnrin wọn mọ́nọ́pọ́ọ̀sì ní pọ́ọ̀sì àti lọ́bìnrin tí wọn mọ́nọ́pọ́ọ̀sì tá a ti gàn ní ìsìn. ọlọ́wọ́n bá mi o. níbi táwọn ilé ayé ni láti ti báyìí àwọn ọ̀pọ̀ yẹn ni máa wò yẹn tó wọ́pọ̀ ní wò. èèyàn bí ẹgbẹ́ sí gómìnà bá fà ẹ̀sìn náà bá gómìnà tó bá fà ẹ̀sìn the next five years. mo bá lọ sí five ti tẹ́lẹ̀ ayé mo ti ń pàgọ́ pé mo tọ́ra rẹ̀. bẹ́ẹ̀ ni ìlú ìjà mi

àmọ́ ìyá mi lọ́fà tá a bá ní ká fojú inú wò ó ìwà tí ọmọbìnrin yìí gan tí wọ́n wù láti bẹ̀rẹ̀ ṣé wà ṣé ìwà àfẹ́ láàpẹ́ ni àbí wà òmùgọ̀ torí èmi. torí torí mi ló fẹ́ lé fún wọn. ilẹ̀ tí mo ní màá wá fi gbé ọkùnrin yà kan tí ìṣẹ̀tọ́ bóyá mi mo ti wà nínú ilé rẹ̀ ṣàkóso àpò a sọ pé ìyá iṣẹ́ ìyàwó ní iṣẹ́ ìyàwó dé. bẹ́ẹ̀ ni a sọ pé ní ó ń gbàdúrà kí akọ rẹ̀ mọ̀ kú ni. ó hmm. lákòjá pé wọ́n ti dájọ́ sọ́nà gan. ó bá tún ṣẹ̀dá àwọn èèyàn sọ wípé àlẹ́ ẹ̀ṣẹ̀ mi lọ́kọ̀tọ̀ tí iṣu àkóyá lálẹ́ òun ò ọmọ. ilẹ̀ tó yẹ kó ara náà kọ́ tàbí kọ́ kọ́ fílẹ̀ dà ọmọ rẹ̀ ọwọ́ lọ

ẹ̀yà tó dọ́là yìí ẹlẹ́mẹ́lẹ́ tá a ti rí yàrá dé wà ó bọ̀rọ̀ ìyàwó rẹ̀ fún ni ẹ̀mí ò fẹ́ o ìfọ̀mọ́ ìfọ̀mọ́ alágbájá ìfọ̀mọ́ ọdún yìí. lórí ìmọ̀ àjẹbẹ́ òye kí ìyá gàdá sí ìyá náà tá a ti mẹ́ni tó sanwó fún tó dọ́là rẹ̀. àti pàkọ́tọ̀ ti yá máa pẹ́ àyà náyà ní púpọ̀ wò bàbá yà ni mímà mímà kọ́ ọ̀rọ̀ wọn ni kọ́ ọ̀rọ̀ wọn tó dọ́là rẹ̀ wọn náà fẹ́ wọn tó kí nítorí kí wọ́n kí akọ rẹ̀ má bàa fi kú ni àwọn náà fẹ́ mọ́ lẹ́gbọ́n kó tẹ̀ tọ́ta sí mọ́ nìsín tó wọ́n tẹ̀ sàrà ni o lẹ́yìn kó tẹ̀ tẹ̀ tẹ̀ mọ́ ní ẹ̀jẹ̀ bá yí wọ́n pẹ́. Hmm, tó ẹ ṣeun ìyá mi tó ẹ ṣeun ìyá mi lọ́fà ọpọlọ yín ò ẹ ṣeun mo dúpẹ́ ọmọ bàbá ètò ó dà bàbá tó ọ̀rọ̀ iná rèé ọ̀rọ̀ ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí láyé òde òní bẹ́ẹ̀ ló bá ṣe ń rọ́kùnrin tó sì jẹ́ pé wọ́n sì da wọ́n sì dáná wọ́n sì da mí iná náà náà lárọ́bìnrin náà tó jẹ́ pé àwọn náà sì dọ̀gẹ̀dẹ̀ lu iná kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa ìyá mi Zainab Olúwakẹ́mi wọ́n ní inú ló jì ju kí Ọlọ́run máa kó wa yọ lọ́wọ́ ẹlẹ́tàn ọkùnrin àmín ìyá mi Mr. Àjíṣebútú wọ́n ní this man just used the the girl hmm, wọ́n ní user man ní o wọ́n ní ìfẹ́ <laughs> ìfẹ́ lórúbọ lójú ìyá mi Zainab Olúwakẹ́mi wọ́n nífẹ̀ẹ́ lórúbọ lójú ìfẹ́ ẹ̀tàn ìyá ọkọ wọn ìlú kankan kọ́lọ́wọ́n ọba kó gbà wá hmm, kó ṣàánú fún wa torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ìfẹ́ gbà mí àmọ́ ọ̀dẹ lòmíì láàmú àwí fún àfọ̀gbàgán afúnmọ́dé lòmíì láàmú tó jẹ́ pé tán bá rí i pé ẹlẹ́gbẹ́jà yìí ò lè fi ọ̀ tinú rẹ̀ ni ó ṣe bọ́ bá yin ní tó bá sin ní gbẹ́rẹ́ àpapọ̀ tí ó fà létí òun ò ní dáhùn yóò mọ̀ wọ́n ni pé wọ́n kàn fi òun lẹ̀ ìfẹ́ òun ti rúbò lójú kò ní jẹ́ ó gbọ́ kódà kò ní jẹ́ ó mọ tó da èyí tó tọ́ yàtọ̀ sí ti ò tọ́ kò ní jẹ́ ó mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì kọ́lọ̀ wọn bá kókó wa yọ ojú òpó sì ń bẹ ní ṣíṣí bóyá yìí náà ní nǹkan méjì tí ẹ fẹ́ bá wa sọ àmọ̀ràn tẹ́yìn náà ní fún arábìnrin yìí àbí ọ̀nà tẹ́yìn náà lérò pé tó àtúnlè ó lè gbé gbà ṣé kó sì ní sùúrù gẹ́gẹ́ bí arákùnrin yìí bó ti wí náà ni àbí kó mọ bí ìfẹ́ òun bí ó ṣe yọ kúrò lẹ́mí rẹ̀ gbogbo ohun tó ti ná gbogbo ohun tó ti gbogbo owó tó ti ná tó ti ṣe gbogbo ẹ̀ pẹ̀yà kó fojú fò dá torí èmi bọ́ bá tiẹ̀ ní kọkùnrin yìí ò mú kọ́bọ̀ wá ṣe elérò pé lè fi kọ́ ó lè rí kọ́bọ̀ dá padà bó bá tiẹ̀ ní owó hospital tó ń kó lẹ̀ fún ìyá rẹ̀ gan pé kọ́bọ̀ ń kówó òun ṣé ó lè rí dá padà èèyàn tó lóun ò tí ì ní owó kankan láti tùjọ iye tí wọ́n á fowó oṣù rẹ̀ ṣe ni òye wa èèyàn tó ń gbowó oṣù tó ń gba sálárì ìbò ní kó sí kí ló fi ń ṣe kọ́lọ̀wọ̀n bá kó láàánú fún wa ojú òpó wa òǹbẹ̀ ní ṣíṣí láti pè wọlé zero seven four five nine three five three seven nine nine lẹ́lẹ̀ fi pè wọlé fún àwa tá a wà ní UK àwa tá a wà ní Nàìjíríà tàbí Europe a lè pè sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ló gbé pògbójú òpó. ìwòsàn rẹ̀ máa ń bọ́ bá òun. salamu alaikum warahmatullahi wabarakatuh. bí alaikum salamu warahmatullahi wabarakatuh ẹ mọ̀ kó ajálẹ̀ bàbá mi. ìyá bàbá. ọba mi láfíà náà. ẹgbẹ́ ìfẹ́ náà. ọkà sí yàrá. gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń jí náà ni ẹ̀rọ mo ti rẹ́rìn yóò gbígbà ilé àfi sùúrù oje ọlọ́run ló ṣàánú fún wa. àmì ó que ele kọ́lá ọmọ ṣe ayé kékeré pọkùnrin mọ́ gbẹgbẹgbẹ lọ́gẹ̀dẹ̀ dúná ní ayé lọ́gẹ̀dẹ̀ dúná ọ̀la ẹ̀sí àwò ọ̀la ẹ̀sí àwò. àmì sùúrù é ẹṣẹ bàbá àmì sùúrù ọgá ah, ọgá ọgá ọgá. ìmáàmù ah. rẹ̀ ní pẹ̀lú àlàyé tẹ́ ṣe kalẹ̀ la sọ̀rọ̀ lé lórí o ọlọ́run ló fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. àmín àmín ọlọ́run. torí àwọn ẹlòmíì wọn ò mọ tá à ń pè ní ọ̀rọ̀ ọ̀rọ̀ hmm. ó ṣòro sọ. bẹ́ẹ̀ni àṣọ̀rọ̀ sọ bí òwúyẹ ni. Hmm. bẹ́ẹ̀ni mà. òwúyẹ àṣọ̀rọ̀ sọ bí ó tó túmọ̀ lọ pé téèyàn bá sọ̀rọ̀ ẹnìkan láì dá àbò sọ̀rọ̀ ẹ̀yìn ṣe gbàṣàwò bí alùpùpù wa kàn sọ fún wa àlùbáríkà tó tọ́ sẹ́yìn atọ́mọ̀ ẹ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ láì dá yẹn lẹ́yìn ẹni yẹn ò bá ti jẹ̀bi o òun la máa darí àlùbáríkà yẹn lọ bá wíìtì ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí ní gàgà yẹn. pẹ̀lú àlàyé ó ti jẹ́ kó yé fún wa wípé arábìnrin yẹn ti a lè sọ wípé ó ṣìṣe hmm. torí ohun gbogbo wà ní àkọọ́lẹ̀. bẹ́ẹ̀ ni ohun gbogbo ń bẹ lọ́wọ́ Ọlọ́run. kò sì sẹ́ni tó gbọ́n ń hmm. pàdé ń sọ yìí mo wà wá ìsìnkú rántà wí. Ah. I'm not a learner kò rán. Hmm mo mọ ọ̀tún mo mọ̀ sí kò rán bí kò ṣe kọ́lọ́run ọba tó kó gbogbo ayọ̀ kọ́ àwọn sí. àmì ọlọ́run àmì ẹ̀ pọ̀. ń tẹ́mi rí fọlábìnrin yìí tó jẹ́ bí àpárán tèmi fún nípa ṣe ìyá ó tó talẹ̀ tó tọ́jú hmm. oríire nìyẹn jẹ́ fún pé ó ti ẹ̀gbẹ́ ní ìyàlá ọlọ́run ní bẹ̀rẹ̀ ládàá lóyún ẹgbẹ́ òun àbóyún òfin èèyàn ṣàdúrà àdúrà ilẹ̀ ti bá lórí yẹn hmm. tọ́lá kọ́lẹ̀ ni kò lè kà sí. àmọ́ lórí arákùnrin yìí ó yẹ kó náà ó ti rí láti ilẹ̀. èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o bí mo ṣe máa ń sọ èmi ò bẹ́ lọ́rùn rẹ̀ o kí n máa gbà lọ́wọ́ obìnrin hmm. kọ́lọ́run ó pèsè fún ìyàwó mi kí ni náà ó dẹ̀ mí tèmi. Hmm. èmi ò gbẹ́lẹ́kùnrú ìyẹn o kí n gbóbìnrin jáde kí wọ́n á ká lọ jẹja tútù kí wọ́n á mọ aláta súẹ́súẹ́ bí àṣàyàn kí wọ́n á mọ ilé. ká tó fi mẹ̀rẹ̀ ká tó fi mẹ̀rẹ̀ ń dèlé. mo ti mọ̀ náà bẹ́ẹ̀ mi jáde àwọn àjàkà sí abẹ́rẹ́ kọ́ ni. ká fi mẹ̀rẹ̀ ń dèlé. <laughs> ẹ o tí wọ́n mọ̀ respect wípé ẹni tí mo gbé lọ ni kó sanwó hmm. ah, ìwà yẹn kò bójúmu rárá kò dáa hmm. àwọn ọkùnrin tí wọ́n bá ń ṣe báyìí hmm. àwọn náà ń gbọ́ báyìí kìí ṣe tó da àti gbogbo wa ti mọ tí ọ̀dà ti mọ nǹkan tó da ọlọ́run ti fún wa ní blame ó ti fi hàn wípé kúkú ṣì bí àtàwọn ọmọ ìgboro tó ń bẹ lọ́wọ́ arábìnrin yìí hmm. òun ni arákùnrin yẹn ń wò. ọmọ ọlọ́mọ. Hmm. ó dẹ̀ ti yẹ kóun gan ti rí tipẹ́tipẹ́. Hmm. àìmọ̀ràn mi fún kò ju wípé tó bá tiẹ̀ máa rọ́kùnrin mi kó má jẹ́ kí wọ́n mọ̀ pé òun wà wẹ́ẹ̀tì òkè. pé kókó fara kó kó má jẹ́ kí wọ́n mọ̀ pé òun ní success income kan hmm. bóyá àwọn ṣọ́ọ̀bù tó ní yẹn kó má jẹ́ kí wọ́n mọ̀ hmm. kó kàn jẹ́ kó mọ̀ pé òun òun ò tọrọ jẹ hmm. òun ọ̀dẹ̀ yóò di ọ̀pá òun so tó bá lọ ra tún fira rẹ̀ pamọ́ báyìí ọlọ́run ọba alekeola á ọkùnrin olóòótọ́ á pàdé rẹ̀ torí ní pẹ̀lú àlàyé ọkùnrin yẹn o ó pọ́sibù ọkùnrin yẹn gan kó ti lé ẹ̀jẹ̀ ní ìlẹ́yìn kó mọ́ mọ́. bóyá tó ti ń fẹ́ tó nǹkan ti lẹ́lò kan pamọ́ ti ń fẹ́ tó yẹ bó kàn ń tan ilé ìgbowó lọ́wọ́ ẹ̀ ni. ẹ̀ẹ́dálẹ̀ torí torí kò sí ọkùnrin bọ́kùnrin ṣe wà useless tó hmm. kò lè tó èèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ àlàyé tá a gbọ́ yìí ah. tí ya ìyá rẹ̀ sick ah. ò wá ní anything tó tiẹ̀ lè gbé kalẹ̀ pé à yá mi níye báyìí sí o wá ní òru òní ni òsì nínà nìyẹn kìnìkan kìnìkan kọlọ́wọ́ ṣàforíjì fún wa bọ́lá òun àti yágán tiẹ̀ plan láti fi gbowó lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló yé. èwo láti ìrírí nínú ayé yìí bàbá mi. Hmm. kọlọ́wọ́ ṣàánú wa kò jẹ́ bíi n táwa lè sọ sí àárín yẹn. tó bàbá mi ẹ̀yin náà ọlọ́run wà pẹ̀lú ẹ̀. àmì ọlọ́run ọba ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun làkàyè òní dọ́bà ẹ ṣeun ẹ máa ń lọ́wọ́ ọ̀nà ẹ ṣeun mo dúpẹ́. tó ọ dàbọ̀ náà bàbá mi ẹ ṣeun ṣeun mo dúpẹ́. dàbọ̀ tó ọ̀rọ̀ náà rèé náà ni bàbá mi náà tún bú yìí wọn ni bóyá bó bá tún jẹ́ wípé yóò tún padà pé ó fẹ́ tẹ̀lé lòmíì kan farapamọ́ àṣàwárú obìnrin míì náà tírú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí tó yẹ pé tiwa náà tún fẹ́ẹ́ farapín ó fẹ́ẹ́ farakín tarábìnrin yìí káwa náà rèé pé yá ká farapamọ́ díẹ̀ káwa náà farapamọ́ díẹ̀ bí ọwọ́ wa bá jí sówó tá a sì rí pé à ń kojú àwọn irú ìṣòro báyìí pé yá ká farapamọ́ ká ṣe bẹ́ẹ̀ tí ò tiẹ̀ ní nǹkan kan ká fi wá ìfẹ́ òtítọ́ ìyá mi Eunice Ọ̀ṣúndèyí wọ́n ní ẹlẹ́tàn ọkùnrin ni kì í ṣe pé ó fẹ́ fi ṣe ìyàwó owó sórí lọ́wọ́ ẹ̀ ló ṣe ń tẹ̀lé kó tètè kó tètè yára wá ọkọ tirẹ̀ síwájú ọlọ́run á pèsè ọkọ tirẹ̀ fún hmm, àmì kò jẹ́ tíyà mi Eunice táwọn náà fi ránṣẹ́ bàbá mi Akeem Fẹ́mi wọ́n ní àfi kí ọlọ́run máa ṣàánú wa àmì o àmì ọlọ́run ọba ọ ẹ̀yin ọkùn ẹ̀yin náà nu o ẹ̀yin náà nu o bàbá mi. kì í wá aṣọkùnrin nìkan bó ṣe wà nílìkì náà níbẹ̀ ń gbàǹjà bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin náà níbẹ̀ lọ́dọ̀ obìnrin míì náà obìnrin míì náà yóò gbàgbàgbàgbàgbàgbà lọ́wọ́ ọkùnrin yóò sì máa fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ pé ah afẹ́ra afẹ́ra àfẹ́ra ńgbà ọkùnrin bá lásìkò tó kóhùn ó gbé ń ìgbà náà ni ó sọ pé mọ́mì mi ni mi ò tí rẹ̀ dì mi ò tí ì rẹ́dì nsìn mo sì tún fẹ́ lọ ka phd kan sí i mo sì fẹ́ lọ tún o. náà ló rékọjá ìṣẹ́jú mẹ́jọ láti iléeṣẹ́ wa abala tó kẹ́yìn lórí ètò náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àmọ́ kí n tó lọ sí abala tó kẹ́yìn lórí ètò ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà náà tábà polówó ọjà tán tábà padà dé àmọ́ wa tẹ̀síwájú ní orí ètò bóyá yìí náà ṣì ní kankan tẹ́ fẹ́ bá wa sọ. So ẹ̀yin náà lè pè wọlé ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ fún àmọ̀ràn tẹ́ ẹ bá ní fún arábìnrin yìí bàbá mi Bobby JJ mo rí yín lórí ètò ẹ̀kú ọjọ́ méjì mẹ́ta ara ò lè bí o lórí ètò náà la ṣì wà yìí ẹ̀jẹ̀ sáré ká àpolówó ọjà náà bí n bá padà dé ẹ̀ àmọ̀ tó wá tẹ̀síwájú lórí ètò bóyá fún àmọ̀ràn sẹ́yìn náà bá ní fún arábìnrin yìí àbí ojú náà fi wò ó ẹ̀yin náà lè bá wa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ sì lè pè wọlé àmọ́ sáré polówó ọjà náà torí ohun tá à ń jẹ́kọ̀ náà là ń tà kì í sòwe ọmọ onígàárí orí rẹ̀ náà ni ó ti bu gbogbo ẹ̀jẹ̀ tán mò ń bọ̀ náà. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization authentic entertainment organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin tí ẹ̀ ti mí kan abẹ́ tí ẹ̀ ti wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ ṣètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine o eight o two five nine four four tàbí o oh seven four two four seven two eight seven four three o oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀nì o oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. ìbílẹ̀ rédíò nínú kájú bó ṣe wù ká ṣe pẹ́ lájò tó ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́hùn àti ìgbàlódé kánúni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò òdìrẹ débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀bẹ̀ bọ̀ àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni òníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ́sídìí iṣẹ́ kéékèèké ẹ̀yin òdókòwò ẹ̀yin mọ́ṣáláṣí oníṣọ́ọ̀ṣì ni ẹ bá wa dòpọ̀ lórí fún gbogbo ìkéde yín àjọ̀dún lẹ fẹ́ ṣe ìkórè ní ẹ fẹ́ ìta gbangba ni àsálátù lẹ́yìn fẹ́ ṣe ní tẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́n pa rẹ̀ ẹ kàn sí wa lónìí ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv gbogbo ẹ̀yin oníṣòwò oníṣòwò ẹ sí ẹgbẹ́nu lélẹ̀ tí ń tajà yín ẹ bá wa dòpọ̀ lónìí láti polówó ọjà yín níbikíbi tẹ́ ẹ bá wọ abàyìn polówó ẹ̀ tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ ohun tẹ́ ń tà lọ́dọ̀ yín ìbánisọ̀rọ̀ wa tẹ̀lé pèsè sí náà ní zero seven four five nine three five three seven nine nine. lábẹ́lá ìdílé aláyọ̀ náà rèé tàti ń bábọ̀ látàárọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa wọn ti mú àmọ̀ràn wá lóríṣiríṣi ọ̀nà mo sì lérò wípé arábìnrin mi náà rèé àwọn náà ti rí èsì díẹ̀ mú wọ́n ti rọ́gbọ́n díẹ̀ mú nínú gbogbo tí wọ́n ti sọ lẹ̀ yìí àwa tó jẹ́ báwa náà sì wà nírúurú ìṣòro báyìí ẹ jẹ́ káwa náà ó tètè fura o torí pé ìfura báyìí náà lòògùn àgbà ẹ bájà ò bá fura àjà á jìn ẹ bónílé ò bá sì fura olè náà ní ó kó ẹ jẹ́ ká tètè fura báwa náà bá wà nínú irú situation báyìí atọ́kùnrin àtobìnrin wa kò sẹ́ni tí ò lè bára rẹ̀ ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká tètè yẹra wa wò ká tètè pé àró àti ọ̀dọ̀fin inú wa bẹ́ẹ̀ náà bá sì ní àwọn ọ̀nà tẹ́fẹ́ sẹ́lẹ̀ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ tàbí tàbá ń bètò lọ ẹ̀sìn lè tún pè wọlé bẹ́ẹ̀ náà bá ní nǹkan abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ní abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá òun náà ní abala tó kẹ́yìn ní orí ètò yìí àṣà Yorùbá àṣà tó dùn ni àṣà tó dùn tí gbọ́ngbọ́n kan sí ni ẹ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ àṣà yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ ká gbé àṣà wa lárugẹ èdè wa èdè tó dùn ni ẹ má jẹ́ kí a fi èdè wa ẹ má jẹ́ ká fi tàfàlà ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ àṣà yorùbá ó dùn àṣà ti ṣe náà la fi morírun ẹni la fi mọ ibi tí a ti ṣẹ̀ wá ẹ kò sẹ́ni tó wà tí ò ní tí wọ́n ń ṣe ń dílé wọn kò sí ẹni tó wà láyé tó jẹ́ pé tó jáde láti ilẹ̀ Yorùbá yóò ní kankan tí wọ́n ṣe lágboolé wọn yóò ní ìlà tí wọ́n kọ lágboolé wọn tí wọ́n fi mọ̀ wípé ọmọlé lámọ̀yìn lè léyìí kálukú náà ló sì ní tí wọ́n ń ṣe níbẹ̀ ẹ má jẹ́ ká wá gbàgbé àṣà wa ẹ má jẹ́ ká fọwọ́ àṣà wa ẹ má jẹ́ ká fi rọgí ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ mo rí arákùnrin kan ní òní tẹ ẹ bá rí bí ṣe ń sọ Yorùbá bó ṣe ń dífá kódà ó dùn mọ̀ràn ìmọ̀ràn lẹ́nu ẹ̀ ni ẹ jẹ́ káwa náà ta àjọmọ Yorùbá àtàtà ẹ má jà sọ àṣà wa nù ẹ má jà gbàgbé ilé ẹ má jà gbàgbé ibi àti wá nípa ìmúra wa ìsọ̀rọ̀ wa ìwà wa ọmọlúàbí ni làwọn èèyàn fi mọ̀ pé tó dájú sáká ọmọ yorùbá àtàtà lélẹ̀ àwọn ọmọ wa náà ta wá ń bí sókè òkun ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà wa ẹ jẹ́ ká kọ́ wọn lédè wa ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ ibi tá a ti wá bá a ti ń ṣe níbi tá a ti wá ẹ jẹ́ ká kọ́ wọn ẹ má jà àṣà wa o àṣà yorùbá ò ní bàjẹ́ àṣà yorùbá ò ní parun agbára ṣe Èdùmàrè àṣà yorùbá àṣà yorùbá dùn gbọ́ngbọ́n òtún kan sínú ẹ̀ mò ń bọ̀ náà. ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun. lè parun. bẹ́ẹ̀ ni yorùbá ò lè parun torí pé àtẹ́lẹwọ́ báyìí náà la bálà àmẹ́rin tó kọ́ àṣà yorùbá àṣà yorùbá ò ní parun àwa náà sì ní parun láṣẹ Èdùmàrè. hello bàbá mi. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní alaikum salam wa rahmatullahi wa barakatuh. bàbá mi yes ma ẹ kú ètò náà. ẹ ṣeun ọlọ́run ọba náà ní bá wa tó. Hmm, ọlọ́run ní padà lẹ́yìn wa ṣọlá. àmín nàìjíríà aláwọ̀. nípa ti àṣà wa Yorùbá hmm. àwa ọmọ ayé ìsìn àgbé hmm. lárugẹ mọ́ rárá kí ló wá fà á bàbá mi ẹni tó fà á náà ni wípé àmọ́ nǹkan tá à ń ṣe náà nìtumọ̀ ibi tí mi lè lọ mọ́ nìyẹn. nígbà téèyàn mọ tí ń ṣe. bẹ́ẹ̀ ni nígbà téèyàn mọ tó ń ṣe ni. torí tí èèyàn bá mọ nǹkan tó ń ṣe ó máa mọ̀ wípé àṣà àwọn bàbá rẹ̀ nǹkan tó dáa ni àgbẹ̀ wá kó máa bọ̀rìṣà bí kí ní àṣàkọ́ ìlànà bá àṣàkọ́ nù ẹ̀yin ẹ̀rù bẹ́ẹ̀ ṣe múra nísìnyí tẹ wégèlè tí gbogbo ẹ̀rún bẹ́ẹ̀ kò bá ń tẹ́ ń gbọ́ kẹ̀kẹ̀kẹ̀ lórí tí àwọn tí òun ló fi tẹ́ ń fi lọ́sọ̀tún tẹ́ ń fi lọ́sọ̀sì. àbí láì ṣe jí àmánù. ìyá bàbá ẹ ló bẹ̀rẹ̀. àbí ọlọ́mọ bó sàánú wa. àṣà ni nǹkan tá à ń sọ yẹn. Hmm ó ṣe pàtàkì hmm. ó ṣe kókó ivo hmm. eh, recently sin anybody gbogbo àgbáyé ló ń gbọ́ báyìí wọ́n lè browse ẹ̀ lórí google. Hmm, brazil wọ́n ti ajá kí yorùbá mọ́ wa lọ́wọ́ báyìí. ẹ̀yin náà rí bàbá mi ọba kàṣíàrà lónìí. wọ́n ti legalize yorùbá ní brazil wọ́n ti fi kún lọ́ọ̀ wọn ó ti wà nínú culture wọn báyìí pé à èdè Brazil wọn ti fi Yorùbá kù. pé wọ́n gbọ́dọ̀ mọ sọ Yorùbá náà mọ́. wọ́n hmm. ti wọ́n ti fi kún un tí president wọn léṣe ó ti wà nínú culture wọn ó ti wà nínú fáìlì wọn wọ́n ti stamp ẹ̀ pa. lọ́wọ́n bá o. ó làwọn táwọn ẹgbẹ́ Yorùbá òrìjínà tó jẹ́ báwa gangan la ní tọ́lọ́ ń gbélé lọ́wọ́ tó sì jẹ́ pé àwọn ni Ọlọ́run ó kékeré jù torí ọ̀rọ̀ àwọn bàbá ńlá bàbá wa tá a bá wọnú àlùkùránì báyìí àrẹ́gí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ lọ. àwa yìí náà la ọpọ́n nǹkan wa lé. nígbà táwa fúnra wa wà fẹ́ gbé. bàbá ọlọmọ kékeré sí ẹlòmíì gan-an ó tiẹ̀ wà lábọ̀ ẹ̀kú tiẹ̀ kí ẹ̀kẹ́ ọmọ òun gbọ́dọ̀ bá mọ́ a máa ṣe how are you are you fine are you looking good are you eat have you do this have you do that ṣé ṣé àmì ọ̀la ń kọ́ ọmọ yẹn. àbí ṣé bá ṣe wá lólé ayé wa tán nù. àbí ṣé bá bá ṣe máa lólé ayé wa pa nìyẹn ẹyọ bá fún ìyá mi tá à ń gbé àṣà aláṣà lárugẹ hmm. aṣọ english àwọn aṣọ di pàtàkì aṣọ di nǹkan tó yẹ pé àtọ́ra ti gbọ́ òyìnbó kọ́ ọ̀sán wọn lọ sí báǹkì ni kó máa kó báǹkì nìkan ni àyíwàtí wọn bá fún yàn sábù bí ìbàdàn bá fún yàn sábù kí àlùjá náà ni bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni máa so ìgbà tá a ń dé sí europe yìí ìwọ̀n làwọn la fún rí wípé ha in fact amọ̀dúgbọ́ pọ́lọ́ fún àwọn àṣà wa tó ti ẹ̀mọ́ wa lára táwa mọ̀ báyìí ah. orí ní gbogbo europe yìí pátá lẹ ti máa rí wípé wọ́n recognize nǹkan tó ń jẹ́ culture wọn wọ́n mú lọ́kùnkúndùn. Ah. wọn ò fi ṣeré o. ìtàlẹ́ ìtàlẹ́ gbé báyìí sí i kò sí tó kan italy nígbà tí yóò pẹ̀lú english ọba gbọ́ english ọgbọ́ sápò ara ẹ̀. bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ pé bẹ́ẹ̀ náà ṣe sọ ṣe wà ní jamani náà wọ́n lédè wọn ni ẹ máa ń sọ. bẹ́ẹ̀ náà ní germany bó o gbọ́ english o gbọ́ sí kọ̀rọ̀ yàrá rẹ ni kò kàn wọ́n. language wọn yẹn wọ́n tó fààyè sílẹ̀ pé wọ́n wá school ọ̀fẹ́ wọ́n máa kọ́ sẹ́ẹ̀ hmm. o gbọ́dọ̀ máa ṣe ni jó sọ́rí o gbọ́dọ̀ mọ bọ̀dú nù. ọmọ wa sọ dọ́ọ̀ṣì àbí kí náà sọ ń bẹ̀. ẹ ní ẹ kíní o gbọ́dọ̀ gbọ́ mi sẹ́ hmm. kó o mọ iyò ẹ tú tú pálá iyò pálá o gbọ́dọ̀ mọ gbogbo yẹn hmm. kò sí tó kàn pé àfúgbọ́ english mo gbé gbá i can speak very well kò kàn wọ́n hmm. wọ́n á máa wọ ẹni pé kí ni ìṣèlú rẹ̀ ibùkọ́ lọ́pàá wọn mú ẹ kó o mọ speak english ìgbà kan nìyẹn tí mo lọ ra nǹkan ebi wa pa mí mo wá báàgì mi mo lọ african food hmm. so mo wá gbé kalẹ̀ ní railway station mo wá ní kí n lọ sínú store kí n lọ ra oúnjẹ olùkọ́ ebi pa mí ní táìmù hmm. náà ẹgbẹ́ òkú bí mo ṣe lọ kí n tó dé wọ́n ti palẹ̀ báàgì mi lórí mi báàgì mi mọ́. ìgbà mélòó wèrè fífẹ́ yín. Hmm ìyá bàbá ẹ. àwọn ọmọ sàánú fún wa. àyè mo ní alógbó ah, ah, náà jẹ. èèyàn ni àbá ń jẹ. wọ́n wò pé wọ́n wò pé. Ah, òyìnbó ń ta lè ní mọ́ ń wò pé ọ àwọn tá a jọ jókòó nígbà tí lórí àgbà yìí. ọwọ́ àkú fẹ́ ṣe bí wọ́n léèrè. bẹ́ẹ̀ ẹ ṣé mi ì tiẹ̀ kí wọ́n bẹ̀ mọ́ everybody wọ́n ti dìde honestly wọ́n ti dìde wọ́n ti lọ mi ì rẹ́ nìkan lórí seat yẹn mọ́ but èmi ìdẹ̀rẹ́ mo jẹ́ ìkan jẹ́ pé tó bá ti jẹ́ nǹkan mi ò wà láì mo yáàfẹ́ rẹ̀ fọlọ́ mo gbà fọlọ́ mi tó tá a Mm-hmm. àmọ́ tó bá jẹ́ nǹkan ilé nǹkan olómọ ń ká mi lára pé ah! Ah, ẹni bí ò mọ̀ pé kìíní ìsọdún á rò pé mo mo mo mo jí mi àbí kìíní ẹ máa ń dùn tó bá jẹ́ nǹkan mi o mm. wàláhì mi worry too torí mo gbà fún Ọlọ́run mo gbà fáwọn mi. Hmm. ẹ mọ̀ pé mo kàn jókòó síbi orí síìtì yẹn nígbà tí hmm, ìyẹn ti lọ nìyẹn ẹni owó díẹ̀ tó sì kù nínú eh, tó wà nínú eh, mastercard mi màá lọ fi ra nǹkan tó bá ká nìyẹn padà hmm. so mo wá jókòó hmm. mo wá ní kí n máa jẹ nǹkan tí mo lọ rà yẹn mo wá ń jẹ ń jẹ yẹn lọ bí mo ṣe ń jẹ mo kàn rí àwọn ọlọ́pàá méjì ni. <laughs> àwọn lábọ̀ ọ́ ní ọba rẹ̀. Eh, eh, bí wọ́n ṣe ń bọ̀ wọ́n bọ̀ straight wá síbi tí mo wà hmm. bí wọ́n ṣe ń bọ̀ báyìí wọ́n bá bá mi náà bá lọ bá wọn ẹ̀ wà àbójútó gbàgbé iṣẹ́ yín ní síkẹ́rìtì nìyí mo gbé ìfẹ́ síbi báyìí mo lọ ra ibi ń pa mí o ní a bá ní kí ni kí lọ́wọ́ àánú rẹ̀ mo bá sọ fún wọn pé ah, indomie picnic iṣu gààrí ẹ̀wà wọn bá ní lóòótọ́ ni. so bá a ṣe ń sọ̀rọ̀ nìyẹn mo ń kọ́kọ́ da english bolẹ̀ ni wọ́n bá ní ẹ́ ìyẹn ni pé kí ló ń rí kọ mẹ́ta mo ní kọ. ọkọ bẹ́ẹ̀ tún ta pẹ́ẹ́nù. mo ní kéèdì jì mo ní kéèdì jì kí ló ṣẹlẹ̀ à ó ní ọ̀hún tó ṣẹlẹ̀ náà ló ń ẹgbẹ́ owó ní agbègbè ní dẹ́bẹ̀ ń bọ̀. so wájọ ló ṣe jẹ́ wọn ò wọn ò recognize ẹni eh, eh, ẹni eh, language àyàfi titi wọn ni wọ́n pọ́n lé kí wọ́n ló ń ṣàwa ah. àwa ọmọ Yorùbá àṣegbá àṣàwọ àwa ayé náà náà ni a máa máa fún àwọn ọmọ wa lórúkọ àwọn òyìnbó bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá lò dí bẹ́ẹ̀ bá lò àríyá gan ìgbẹ́ bá wọbẹ̀ gan bẹ́ẹ̀ bá ráwọn èèyàn bí wọ́n ṣe kẹ́sìkò ara wọn sórí iṣẹ́ ojú oṣù mọ́ tì láti fẹ́ sọ Yorùbá sí wọn. wọ́n mọ̀ ẹ́ ikú ẹ̀bẹ̀rẹ̀ pa ọlọ́wọ́n bó sàmì. tí wọ́n bá ti wà ní ipò kan báyìí ẹ̀rọ mi ìlànà wà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ báyìí tá a fi máa rí àbẹ́ títì pé inú à this is an confam hmm. but to be surprised english ló sọ sí mi pé eh, how are you màá wò pé àgbà yìí how are you bìtì pé àbí ẹ káàbọ̀ ẹ báwo ni. àbí kọlọ́run ṣàánú wa o. àmì ọlọ́run mo mọ̀ pé àmọ̀ sọ́nà ni àti ní dákẹ́ bẹ́ẹ̀ mi àti yín ọ̀bá ti dákẹ́ tí gbogbo owó ò dákẹ́ mo mọ̀ pé àṣà wa ò ní parun kò sì ní bàjẹ́. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi ọlọ́run gbàgbà ẹ ṣe máa. ẹ ṣeun bàbá mi o ẹ ní tí ẹ mọ̀ bàbá sọ̀bọ̀ náà lábala àṣà wa ibẹ̀ náà la wà yìí ẹ ṣeun mo dúpẹ́ ọ̀dàbọ̀ náà abala àṣà wa níbẹ̀ náà la wà yìí ìtàn wa tí a mọ̀ kà lọ tá a mọ̀ tẹ̀síwájú àwọn bàbá náà ti bá wa yànnà náà rẹ̀ lórí àṣà wa láti mọ̀ gbé lárugẹ èdè wa amọ́jú ó parun wọ́n tún sọ bọ́n ṣe ti jẹ́ pé wọ́n ti pọ̀n ní dandan fún wọn ní Brazil wípé Yorùbá wọ́n gbọ́dọ̀ mú médè wọn ni tẹ̀ wá rí tẹ̀ wá rí kọ́lọ́wọ́n bó ṣàdúrà wa tá a wá lédè ọlọ́wọ́n ọba yóò gbàdúrà wa ìtàn wa táwọn tẹ̀síwájú lórí ẹ̀ lónìí òun náà ni rọ́láyọ̀ gba lẹ́tà ayọ̀ ẹ rí wípé níjẹjọ níbi tá a forí ẹ̀ tì sí níbi tí rọ́láyọ̀ ti ṣe ìdánwò yìí tá a pè ní ayédèrú akẹ́kọ̀ọ́ tó ti ń bá wọn ṣèdánwò lẹ́gbẹ̀gbẹ́ ògiri àmọ́ wọ́n parí ìdánwò kálukú bá tiẹ̀ lọ àmọ́ ètò àwàkà lónìí tá tẹ̀síwájú lórí ẹ̀ ní rọ́láyọ̀ gba lẹ́tà ayọ̀ ẹ kan fìdílé ká ìfìdílé kan lábala àṣà wa kájọ mọ́ gbádùn ìtàn yìí kájọ mọ́ gbádùn ẹ̀bùn nírọ̀lẹ́ ọjọ́ tí èsì ìdánwò rọ́láyọ̀ dé gbogbo ẹbí rọ́láyọ̀ àti àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ méjì ni wọ́n jókòó síwájú ilé bàbá rẹ̀ tí wọ́n ń gbafẹ́ akọ́lẹ́sẹ̀ òṣìṣẹ́ kan ní iléeṣẹ́ ìfìwéránṣẹ́ ní ìlú ayégbẹ̀gẹ́ kì í ṣe àjèjì àti dẹ̀mọ́dé àti ẹbí rẹ̀ ó dá kẹ̀kẹ́ rẹ̀ dúró ó sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ ó ń bọ̀ tààrà sí ọ̀dọ̀ bàbá lọ́láyọ̀ ó bá asíndẹ àti ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n ń ta ayò ọlọ́pọ́n èkejì sì ń jàlùbọ́sà sí apọ́nlẹ́sẹ̀ ń kí mo kí ọ̀tá mo sì kí òpè oorun ló pé oore ló pé ọ̀rẹ́ bàbá arọ́láyọ̀ tí wọ́n jọ ń ta ayò ló kọ́kọ́ dáhùn ó ní ọ̀tá ń jẹ́ ọ̀rẹ́ wa òpè ni kò gbọ́dọ̀ fọ́hùn bàbá arọ́láyọ̀ gbé orí sókè láti wo ẹni tí ó ń kí wọn apálẹ́sẹ̀ ìwọ nìyẹn ta ni rọ́láyọ̀ àsìndẹ nínú ẹbí rẹ òun ni òun ni olì lẹ́tà yìí rọ́láyọ̀ ta ló lè ka lẹ́tà ta ló lè kọ lẹ́tà sí rọ́láyọ̀ ó pè é lóhùn òkè rọ́láyọ̀ rọ́láyọ̀ dá bàbá rẹ̀ lóhùn sáà ó sáré dé ọ̀dọ̀ rẹ̀ gba lẹ́tà rẹ̀ rọ́láyọ̀ kọjú sí àpín lẹ́tà ó gba lẹ́tà rẹ̀ ó ní ẹ ṣeun sáà apọ́nlẹ́sẹ̀ dáhùn ó ní ká dúpẹ́ fọlọ́run iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe rọ́láyọ̀ pàyìndà ó fẹ́ máa lọ bàbá rẹ̀ pè padà ó ní ẹ wá níbí o àǹtí onílẹ́tà ó béèrè béèrè bíi mẹ́ta lọ́wọ́ rẹ̀ léraléra ìgbà wo ló bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà sí ẹni tí n kò mọ̀ ta ni ó kọ lẹ́tà sí ọ àti pé báwo ni òun onítọ̀hún ṣe mọ̀ ọ́ àdírẹ́sì rẹ a bàbá mi èyí kì í ṣe lẹ́tà ìdákọ́ńkọ́ rárá o mo ti yẹ àmì tí ó wà ní òkè rẹ̀ wò èsì ìdánwò tí mo ṣe ni ṣé kì í ṣe wípé ìwọ ọmọdé yìí ti ń jalè mo sọ bẹ́ẹ̀ náà ara fún mi sí ọ nígbà tí o ti ń bẹ̀rẹ̀ sí gbé búrẹ́dì lọ sí iléèwé girama àti wípé àwọn ènìyàn ti ń sọ fún mi pé ìwọ pẹ̀lú kan nínú ìwọ ìwọ pẹ̀lú ìkan bíi ìwọ kan bíi okùn ìfami àbí ṣòkòtò bíi àpọ̀n ẹ̀fun tí o pe ara rẹ ní mísítà ọmọrogún ní iléèwé girama ni ẹjọ́ ń ta búrẹ́dì rẹ ní gbogbo ìgbà wò ó ti fẹ́ a sì ti rí fùrọ adìyẹ a kò rí bẹ́ẹ̀ o bàbá rẹ̀ dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu kò rí báwo jẹ́ kí n kú kí o tó sinmi o mo ti ń dúró de ọjọ́ tí ojú rẹ yóò já tí o fẹ́ fi ìlòkulò lò mí pé o fẹ́ máa tọ́jú oyún olóyún nínú ilé mi <laughs> lọ́jọ́ yìí gan-an ni ó dáa ẹrù rẹ̀ síta ìwọ ọmọ lásán èkejì ajá yìí wò ó mo ti gbìyànjú o mo ti ṣèwọ̀n tí mo lè ṣe n kò lè wá kú n kò sì lè pa ara mi àràkàrà tí ó bá wù ọ́ ni kí o fi ara rẹ dá rọ́láyọ̀ bú sẹ́kún gbẹrẹgẹdẹ hmm, kọ́lọ́wọ̀n ọba kó ṣàánú lọ́jọ́ táyọ̀ wá bá dé kọ́lọ́wọ̀n ọba kó má jẹ́ ká fi ìbínú àti agídí inú ká má fi bà jẹ́ kí ni mo ṣe fún yín tó bẹ́ẹ̀ bàbá mi tí ẹ fi kórìíra mi tó báyìí mo ṣẹ̀ṣẹ̀ gbà pé inú yín kò dùn lọ́jọ́ tí ẹ bí mi bí obìnrin ni ẹ kúkú mọ̀ pé èmi kò ní mọ̀ ẹ kúkú mọ̀ pé èmi kọ́ ni mo ṣẹ̀dá ara mi ní obìnrin ó tún bú sẹ́kún wúwúwú ìyá rẹ̀ dìde níbi tí ó jókòó sí nítorí ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yá díẹ̀díẹ̀ ni mo ráláyọ̀ àjíní báwo ni ìbá ṣe dùn tó tí ó bá jẹ́ pé ara mi le <clears throat> láti wá iṣẹ́ ṣe kí n lè rán ní iléèwé gíga ó gbójú sókè omi lérò rò sí lójú ìwọ ọlọ́run ọ̀gá ògo bí o bá bí o bá kó mi yọ nínú àìsàn yìí mo ṣèlérí wípé ohun gbogbo tí o bá fi fún mi ni wọ́n fi ṣe ìkẹ́ àwọn ọmọ tí o fi ta mí lọ́rẹ hmm. kọ́lọ́wọ́n ọba kó ṣàánú abiyamọ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ hmm. ìbáṣe obìnrin tàbí ọkùnrin ó bojú wo ọ̀rọ̀ láyọ̀ ó fà á mọ́ra àwọn méjèèjì dì mọ́ra wọn wọ́n tún bú sẹ́kún bàbá arọ́láyọ̀ kọjá lọ sínú ilé ó wọ́ wọn sí síyà ó wò wọ́n síyà sẹ́gbin ó ní hùn irú ròǹborùn irú tílé ni tòde ó pòṣé sàràsà ó wọnú ilé lọ abídàkùn wo ojú ọmọ rẹ̀ ó nu omijé ojú rẹ̀ pẹ̀lú etí aṣọ rẹ̀ ó wí pé ìwọ máa ìwọ máa wo ti bàbá rẹ o orí mi ó gbé wá yóò mú èrò ọkàn rẹ ṣẹ orí mi ó gbé wá yóò mú èrò ọkàn rẹ ṣẹ ṣùgbọ́n ìwọ náà báwo ni lẹ́tà ṣe jẹ́ rọ́láyọ̀ kúnlẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ ó ní ẹ púpọ̀ ìyá mi ó ṣàlàyé fún ìyá rẹ̀ gbogbo bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́ nípa búrẹ́dì títà àti ẹ̀kọ́ kíkọ́ ní gbogbo ìgbà tí ìyá rẹ̀ wà ní ìdúbúlé àìsàn ó yẹ ìwé pélébé tó wà nínú àpò ìwé wò bí ó ti ń ka àkọsílẹ̀ èsì ìdánwò rẹ̀ ni ayọ̀ ń dípò ìbànújẹ́ ní ojú rẹ̀ ó kà á tán ó fò sókè ó ní ọlọ́run mo dúpẹ́ nítorí wípé bí ènìyàn ṣe pọ̀ tó nílé ayé ó kò gbàgbé èmi hmm. ó sọ èsì ìdánwò fún ìyá rẹ̀ ìyá tún bú sẹ́kún ṣùgbọ́n nísinsìnyí ẹ̀kún ayọ̀ ni ó wù mí kí n gbé ọ sókè kí n tún gbé ọ ṣùgbọ́n agbára mi kò gbé láti ìgbà tí ọlọ́run ti fi ọ́ fún mi ni mo ti mọ̀ wípé ọmọ olóríire ni ọ́ ayé kò sì ní rídìí rẹ lọ́láyọ̀ dáhùn ó ní àmín bàbá lọ́láyọ̀ gbọ́ igbe ayọ̀ ó yọjú síta láti ojú fèrèsé ó ní kí ni èrèdí ayọ̀ rẹ o ò jẹ́ ò jẹ́ ó jẹ́ tètè oríire ni ó jẹ́ tẹ́tẹ́ oríire ni rọ́láyọ̀ dáhùn ó ní bí ẹ bá pé bí ẹ bá pé ní tẹ́tẹ́ ẹ bá pè ní tẹ́tẹ́ oríire ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ èsì ìdánwò búrẹ́dì tí èmi pẹ̀lú mísítà olórogún jọ ń ta pọ̀ ti jáde mo sì yege rọ́láyọ̀ parí àlàyé rẹ̀ tí ó ṣe fún bàbá rẹ̀ kí ó tó gbà náà jẹ ó dá mi lójú pé bí òrìṣà àgbọ́dọ̀ bá ń béèrè àdarí òrùn lẹ́bọ̀ọ́ tayọ̀tayọ̀ lẹ́ẹ̀fi fà mí lé àbọ̀ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n òrìṣà òkè kò béèrè ẹ̀jẹ́ o ó wá kú bí bàbá rọ́láyọ̀ yóò ṣe san ẹ̀jẹ́ abẹ̀jẹ́ aláìgbọrẹ hmm. ọ̀rọ̀ náà rú bàbá rọ́láyọ̀ lójú ó sì sọ lẹ́nu ó bu ó bu ó sún sí lẹ́nu ó bu iyọ̀ sí ọ̀rọ̀ pèsè jẹ́ bàbá Arọ́láyọ̀ fa orí wọlé láti ojú fèrèsé àbẹ́ ẹ̀rọ lọ́hùn kí ọlọ́run ọba kó ṣe àwọn ọmọ wa ní olóríire ọmọ. Rọ́láyọ̀ àti ìyá rẹ̀ wọlé lọ láti pèsè oúnjẹ alẹ́ ọjọ́ náà ti dùnnú ti dùnnú ní gbogbo ẹbí jẹun lálẹ́ ọjọ́ náà ayọ̀ Rọ́láyọ̀ pọ̀ ó ràn gbogbo ẹbí hmm, àbẹ́ẹ̀ rí nǹkan báwọn wọn ní nǹkan ẹni kì í di méjì kí inú obì ni tó ẹ̀yin èèyàn mi ibi ìládàánu dúró lórí ìtàn yìí ló ní ọ̀sẹ̀ yìí tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a tẹ̀síwájú ní orí ẹ̀ ẹ ṣeun ìyá mi eunice ọ̀ṣúndèyí baálẹ̀ ọ̀gbẹ́tẹ̀dọ̀ ṣe ìyá mi ṣẹ̀rí adéwọyè mo dúpẹ́ ẹ ṣeun ìyá mi mísà bẹ́ẹ̀kì àjíṣegúntú ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ̀ mo rí yín lórí ètò ẹ̀kú ọjọ́ méjì ẹ̀sìnkú ọjọ́ mẹ́ta ẹ̀kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ jẹ́ náà ẹ ṣeun ẹ̀kú àìbínú òun ni ká jẹran pẹ́ lẹ́nu ọ̀nfọ̀ọ̀nà fún báyìí náà ni ọ̀jẹ́ àwọn tẹ̀síwájú lórí ìtàn yìí níjọ́ mẹ́jọ níbi tí ó fẹnu tì sí àmọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ lágbára àṣẹ Èdùmàrè ọlásùnbọ̀ ọ̀ṣúnlétí ẹ ṣeun mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí wọ́n dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá ń dá sí ètò tọ̀sẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ mi ò ní di kò ní dè tẹ̀ náwó sí ẹ nírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àwa náà lámọ wá ẹ̀yin náà lámọ bá torí pé ọ̀bẹ báyìí náà ní bẹṣu àtẹ́lẹsẹ̀ báyìí náà ní mọ bẹ́ẹ̀ náà àwa náà lámọ wá àmọ báyìí lágbára ṣe Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè wá wọlé sórí ètò ẹ bàbá mi Abdulrasheed ẹ ṣeun ìyá mi lọ́fà mo dúpẹ́ tẹ̀yin náà pè wá wọlé gbogbo ẹ̀yin tẹsí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ náà yá mi Eunice ọ̀ṣúndèyí mùdúpẹ́ ìyá mi mr becky àjíṣebútó mùdúpẹ́ gbogbo yín pátá náà ni mo kí wípé tẹ́ ẹ darapọ̀ mọ́ mi fún ètò tòní ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìnlẹ́ gbogbo yín pátá náà ni mo kí àti gbogbo ẹ̀yin silent listener silent watcher wa gbogbo yín pátá náà ni mo kí ní orí ètò wípé ẹ ṣeun ṣeun tá a jọ tún ètò tòní ètò tòní ìtún náà nù àfẹnu ẹ̀ sọ́lẹ̀ kì í bí ìgbà tọ́kọ̀ bá fẹnu sọ́lẹ̀ ṣébùté ẹ̀ àfẹnu ètò tòní àfìtì síbì kan lónìí ìyá mi Zainab Olúwakẹ́mi ẹ ṣé mo gbogbo yín náà ni mo rọ́wọ́ yín Abíọ́lá Wúrọ̀ọ́lá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín a ti pàdé lórí ètò yìí níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run Ọba fún gbogbo ìpolówó ọjà yín ẹ má gbàgbé nílẹ̀ yìí lókè òkun ni ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ohun tẹ̀yin ń tà tẹ̀fẹ́ káyé ó gbọ́n pa ilé iṣẹ́ tẹ̀yin ní tẹ̀fẹ́ káwọn èèyàn ó gbọ́n pa ẹ̀yin rèé ẹ fẹ́ ṣàjọ̀dún ìkórè lẹ́fẹ́ ṣe ní ìsọjí ìta gbangba àsálàtù lẹ́fẹ́ ṣe ní tẹ̀fẹ́ káwọn èèyàn ó pa ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tv tiwantiwa ẹ àbáyíndàrí ẹ àpolówó ẹ tí gbogbo ayé gbọ́ tí wọn ó sì mọ̀ yìngùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan tẹlẹ sí ní zero seven four five nine three five three seven nine nine ẹ sì lè pè mí fúnra mi sórí zero seven four two four seven two eight seven four three zero seven four two four seven two eight seven four three ẹ̀yin tí ẹ bá wà ní Europe Nàìjíríà ẹ fi plus four four sí níwájú kẹfì pè wọlé ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fún ìpolówó ọjà yín ẹ ṣeun ṣeun mo dúpẹ́ ẹ sì má gbàgbé iléeṣẹ́ Authentic Entertainment Organization event fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe alága àdúrà alága àjókòó lẹ́fẹ́ ni ẹ event planner ni fmc fún ọjọ́ ìbí ìgbéyàwó ìkómọjáde ìrántí òkú àgbàjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ òun náà lè fẹ́ ṣe ni ẹ event planner tó máa bá yín package event yín olórin lẹ fẹ́ fún àríyá yín ni olórin ẹ̀mí fún ìjọ yín tàbí ẹ ti ẹ̀fẹ́ olórin fún àríyá òde yín ẹ kàn sí authentic entertainment organization event gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá yín package tí yín ni bóyá ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ gbé báàgì yín lọ́jọ́ ìdánwò yín kẹ́ ẹ máa bọ̀ ń bẹ̀ jọ́nà gbogbo ẹ̀ náà ìrọ̀rùn ló bá dé níléeṣẹ́ authentic entertainment organization kò wá síbi tí ẹ pè wọ́n sí nígun mẹ́rin àgbáyé kò síbi tí ọwọ́jà àwọn òde ẹ pè wọ́n lónìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven nine zero eight zero two five nine four four zero seven four ah zero seven nine zero eight zero two five nine four four zero seven nine zero eight zero two five nine four four ẹ̀yin tí a bá pè láti Europe Nigeria, ẹ plus four four síwájú ẹ̀ á plus four four seven nine oh eight oh two five nine four four ẹ lè pè náà lórí WhatsApp lábẹ́ àkóso Ìyá Ìbàdàn náà ni 0244 ẹyẹ pè lónìí fún gbogbo àríyá yín gbogbo ẹ̀ pátá náà ni ó lọ déédéé a mọ̀ lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògbó ọlọ́run ọba a ní fira ṣàwátì o ẹ ní gbọ́kú sí mèmí náà ní gbọ́kú sí yín wọ́n nítorí tèmi pè yín wọ́n nítorí ẹ̀yin náà sáré pè mí láyọ̀ lápàdé lóògùn ọlọ́run ọba ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká tún pàdé níre ìyá àbàdàn ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn broadcaster ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rè wọ́n náà ló ní pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ìyájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá àjọkẹ́ àdèlè ní jẹ́ èmi lọ́mọ àgàn bìlẹ̀ ọmọ àgàn òbí dúdú ẹ̀gún létí yín ọ̀bọ kàrẹ́ yan funfun ọkà abára mi ní jọjọ mi lọ́mọ sápà lé ìpẹ̀tù ọmọ ẹranko yáyọ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi tìbora tìbora lókè Ìbàdàn ní Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí i lọ́mọ àtúpàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògbó Ọlọ́run oorun ayọ̀ lásùn kásùn láyọ̀ ká jí níre ká jíjí ìṣẹ́gun ká má tójú dojú ikú o ká má fi pàlá ká má fi bọ́ sójú àìsàn ó láyọ̀ báyìí òun náà lásán ẹ dẹ́kun bẹ́ẹ̀ bá réṣù tó wọkọ́ mú tó tó fi gọ́gù ojú ẹ má fọ́ mú èṣù ṣeré o èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ ká mọ́ dòlódì lẹ́yìn ara wa eré o eré kàbìtì ó dìgbà kan náà ó dàpọ̀. Malala Mani Mokka nation ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́ jà wọn ò dé ẹ pè wọ́n gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ Authentic Entertainment Organization Authentic Entertainment Organization authentic entertainment organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbé dé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ ti mí kan abẹ́ tí ẹ̀ ti wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ ṣètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú mc alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò sí ibi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine two five nine four 25944 tàbí seven 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀nì 07 at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn mọ̀ sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa.